lẹ́ẹ̀kan sí i ẹ má wá di ó yà yín lẹ́nu pé ráwọn ọlọ́pàá wọ́n wá láti wá bá bàbá olóyè ṣèpàdé ni àmọ́ kò sí bàbá olóyè lé bí wọ́n wá ṣe sí lé òun èmi wà lé gẹ́gẹ́ bí akọ̀wé torí mi ò láǹfààní àti bá wọn lọ sí ìpàdé tí wọ́n lọ ẹ wá wo wọ́n ní àwọn ní ọ̀rọ̀ méní méjì láti bá gbogbo wa sọ màá sì fẹ́ kí gbogbo wa tẹ́ etí wa sílẹ̀ ká lè gbọ́ nǹkan tí wọ́n fẹ́ bá wa sọ torí a ṣe wá láǹfààní. ẹ ọ̀gá ọlọ́pàá gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ṣe fún mi àti ọ̀rọ̀ tẹ́ ní ẹ fẹ́ bá àwọn aráàlú sọ. aráàlú rèé ọ̀rọ̀ tẹ́ fẹ́ bá wọn sọ ó yá. mo kí ẹ̀yin aráàlú Ìrèwọlédé ní ẹ̀ẹ̀kan sí i ìlú yìí kò ní tú o ìlú yìí ò dẹ̀ ní bàjẹ́ wọ́n pe àwa ọlọ́pàá wá sí ibi báyìí nígbà tí àwọn ìjọba gbọ́ pé rògbòdìyàn wà nílẹ̀ òun ìjà nígbà tí àwọn ọlọ́pàá dẹ̀ dé adúpẹ́ adúpẹ́ aparí ìjà náà tí kò sí wàhálà mọ́ ǹjẹ́ ńgbà tí àwọn ọlọ́pàá ń parí ìjà tí a maintain peace ǹjẹ́ a yìnbọn fún ẹnì kankan òkúta ló kéré jù ṣe asọ́fẹ́ ẹnì kankan a fi hàn wípé ọlọ́pàá ọ̀rẹ́ aráàlú ni ṣe wá rí ìlú tí ọlọ́pàá bá wà kò mọ oore tí ọlọ́run ṣe fún òun ló fi yẹ kí a máa dúpẹ́ ní ọwọ́ ìjọba àsìn ní àkókò sí àkókò bí ìjà ò ṣe wá sí mọ́ nínú ìlú ìtàwọn olóyè ń ṣèpàdé wọn wọ́rọ́wọ́ pẹ̀lú àwọn baálẹ̀ ẹ jọ̀ọ́ àwa ń padà sí èkó ń sin ibi táwọn ọlọ́pàá ti wá a fẹ́ kí ẹ máa ṣe àṣepọ̀ bẹ́ẹ̀ okùn fẹ́ẹ̀lú yóò ní já o orúkọ ìlú yìí á túbọ̀ máa lọ sókè sí o. ẹ ṣe o ẹ ṣe o. ìfẹ́ yìí mọ́ ṣùgbọ́n mo ti wá pé mo rẹ́nikẹ́ mo ti tù ú mo ti bá sọ̀rọ̀ pé kó jọ torí ọlọ́ ó tiẹ̀ jẹ́wọ́ fún mi n tó bá ń ṣe gan mo dúpọ́ dẹ̀ ti wá jẹ́wọ́. àdúpẹ́ ní ọwọ́ ọlọ́run àdúpẹ́ àdúpẹ́ mi là níyọ̀ sí ìyá ọmọ ń jẹ́ à oyún ni àbí sóyún ni. ó lóyún ni. a dúpẹ́ ẹlòmíì báwọn tí wọ́n bá tẹ̀sí rẹ̀ tàbí bí wọ́n bá yiri rẹ̀ wọ àrùn ní bọ́ sí àdúpẹ́ o wẹ́rẹ́ ni a gbọ́ ìsọ̀kalẹ̀ ó rọrùn hmm. kò sí ní tó burú nínú tó ṣe lójú tèmi torí gbogbo nǹkan ni èèyàn máa ń tò lẹ̀ ọmọ mi ń bẹ oríire lẹ́ẹ̀ máa lé fún wàláì tó láì látàárọ̀ ọjọ́ rẹ̀ lẹ́ẹ̀ máa lé oríire fún ẹ fi síbi máa mọ oríire nígbò bá yá ẹ máa lo kọ́ọ̀bù nígbò bá yá ẹ máa lo péye ẹ fẹ́ kí korobá tẹ́ fi wọn oríire fún kó díwọ̀n yóò sì ní fúnra ara ngorodóhùn lówó ìwọ̀n eré ibú. ọjọ́ owó mi ná ọlọ́jọ́lé ayé rẹ̀ náà. ìyá tí ẹ béèrè ah! pé ta ló kọ ẹ̀ ta ló fún lóyún. Ah, ẹ gbọ́ ta lè lóyún fún. etí ń dùn ẹ̀ ìwọ́kọ̀ ni bàbá ẹ̀ bá wí ni. ọlọ́pàá ni ọlọ́pàá. gbígbọ́. ọlọ́pàá. ọlọ́pàá bò. ìkan nínú àwọn ọlọ́pàá tí wọ́n kó wá sí ìlú wa yìí pé kó wá bá wa pẹ̀tù sí wàhálà tó ń ṣẹlẹ̀. Ah, àwọn ọlọ́pàá pẹ̀tù sí jà àwọn kíláàgò kíláàgò tí wọ́n wá tí wọ́n lọ mẹ́ta àbí òye òní àwọn ọmọ ìhànà tí a máa tọrọ owó pé ìlà ní kankan máa wèrè tí wọn òrìlẹ̀ sùn tí a máa tọrọ owó tí a máa jà káàkiri títì wọn lẹ́yìn káwọn ọlọ́pàá wa inú yẹjú tí wọ́n yẹjú nù wọn kò kí kó sọmọ rẹ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n dà àti kiri wọ́n dà síbi kan láàrin oṣù mélòó àbí wọ́n wọ́n kí láàrin bọ̀ tí ọ̀rọ̀ oṣù mẹ́ta lọ bọ̀kú bọ̀kú bọ̀kú kí láàrin bọ̀ oṣù mẹ́ta ló ti fi wọ́n ṣe fẹ́ òkú ẹgbẹ́ yìí ẹgbẹ́ yìí ó kí là ń gbó. má pa ti wù mí má pọ̀ ní. láàrin oṣù mẹ́ta ti ṣèyá gbọ́ bàbá gbọ́ lọ ti tẹ́lẹ̀ kù kí ẹ̀yìn mi ó ẹgbẹ́ mi bàbá ti darí bàbá ti darí ẹ bá bá dábàá ẹ ó gbé mi. ẹ gbà mí oṣù mẹ́ta ni o ti tẹ́ra rẹ lẹ fún yàn. tó kókó ẹ̀rù kókó rí ilé rẹ̀ lógún ìwúrẹ́ mọ̀ kó gbẹ́rù kó kọrí ilé ẹ̀ ó ní ọlọ́pàá á dẹ̀ bèrè èwo ló jẹ́nu ẹ̀ èwo ni ó jàre. ọ̀gá pátápátá tó kó wọn wá ni ó níràwọ̀ mẹ́ta ó pupa ó nírùgbọ̀n. ọ̀gá wọn bẹ́ẹ̀ni. ó dáa ilé tiẹ̀ ti ṣú báyìí a lè lọ bí kọ́kọ́ mọ́ àmọ́ bí ilẹ̀ bá ti mú láàárọ̀ ọ̀la pẹ́ báyìí èmi pẹ̀lú ẹ̀ lọ ilé ẹ̀ ọ̀ṣà tó ń gbé. àwọn ọlọ́pàá o ilé ọlọ́pàá tó fún lóyún. kí làǹgó ti lọ èmi wà ní ọkọ̀ ni wọ́n ń dágbére káàkiri fún àwọn aráàlú wọn ní ẹ ti délé baálẹ̀ gan pé káwọn wá pẹ̀tù síjà níta wọn à ń sì ti parí ìjà à ń ti lọ ó rẹ̀ kan ní wọn tá a jọ mu bí àní kan ní sọ fún mi pé àwọn míì bẹ táwọn ò ríra wọn rí ó ní kẹfì ló ń ti wá ìkànnì láti Màdúgùrí ìkànnì Tàràbà pé wọ́n kàn máa sọ àwọn káàkiri káàkiri nù. ń gbọ́ ìwọ ìwọ ò gbọ́ orí wípé wọ́n ti lọ mo wá wọn lọ sí ibi tí wọ́n dé sí gbọ́n ìkan nínú àwọn aládùúgbò tí wọ́n mọ̀ mí pẹ̀lú wọn wọ́n sọ fún mi pé oníkálukú ti padà sílùú tó ti wá ní màámi. ẹ ẹ ayé mi o ayé mi o ọ̀rẹ́ ní káàjọ tiẹ̀ ti pa mí o mọ́ bẹ́ẹ̀ ni ọmọ mi tó lọ. olórí burúkọ ìsítà olórí ah! burúkọ ìsítà tó oní síta àbáyé wọ́n fi síta gbà ó. ọ̀rẹ́ rẹ̀ ni kẹ́ ẹ máa wò mí báyìí. orí gẹ́gẹ́ wọ́n sọ fún mi àbúrò lè fa orí burúkú mi ò ní nà ọ̀hún tí ni mi ò ní nà ọ̀ fún ara rẹ̀ lọ pa ordinary ọ̀pá ni ọ́ àti ìṣèwọ̀n nìkan ni mo bí yes bọ́lá ń bá ṣe mìíràn fún yàrá obìnrin yóò sì ṣe gòrí ẹ bá wọn wúwo ebi wọn wọ sáyé ẹ bọ̀ sí rí ìwé ìyàbẹ̀ rẹ̀. wá wá wá náà wá wá mi. ọmọ gan o wà láyé ọgọ sí èmi ni mo wá ń bọ̀ ni òun fàyà kíyà pẹ̀lú rẹ̀ ó yẹ ṣe òríjìnà ọmọ rárá ó dídárì ọmọ ni ó òun àfàyà kémi láyà sí kí n kọ́ lọ àwọn àbíjọ́ ọ̀la tó wà lẹ́nu ọ̀nà ni mo sì ti màdí rẹ̀ tó fi bẹ̀rẹ̀ sí tó fẹ̀rẹ̀ sí wúwo eré ibú tó ń wúfù bí ojú òṣèlè torí ilé ṣùgbọ́n parí ìjà pé mọ́ ya ìyá kíní tó fẹ́ yalé wù mọ́ já òhò ìwọ náà dádélé bọ̀ lọ́la kọ́ ni lápọ́nlé o ńlọ tó yin rẹ̀ kíni sí lọ gbógun ọrùn aláìlẹ́kọ̀ọ́ mọ́ ẹlẹ́kọ̀ọ́ nìkan kọ́ gẹ́gẹ́ lọ́rọ̀ rẹ kì í sáré ẹlẹ́kọ̀ọ́ nìkan kọ́ ọ gbọ́ba wí ọ ní bíbí. ọwọ́ à ń fẹ́ ayé àbọ̀ bíi mọ́nàmọ́ná ọ̀rọ̀ lù mí. Jésù gbà ọ́ o pé ọmọ bá yàwó olé jà kan ọmọ jà olé hòhò tó bá sàgbọ́n ní ìbá tiẹ̀ dá ìbá ìbá lóògùn díẹ̀ so wá rí àìní bíbí tó wá ó tún kó tó tó tó ò ní bíbí rárá ọ̀rẹ́ ni kọ́ ọ lẹ́kọ̀ọ́ bí wọ́n sì tiẹ̀ kọ́ náà ọgbà ọ̀yanrantí ọwọ́ àwọn wúlérù mi lórí ọ̀bọ. èmi ò lẹ́kọ̀ọ́ pẹ̀lú bí mo ò ṣe lẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ àwọn ìyá àti bàbá tó bí mi ni mo wà o wọ́n ń san tí wọ́n fẹ́ fún mi èmi náà ṣe ń tán fẹ́ àwọn ọlọ́pàá wà lùyìí mi ò ta sọ́dọ̀ wọn mọ̀ ọ́n ta sọ́dọ̀ mi o àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ àwọn ni o Alámísì tèmi lèmi re. wá wá wá kó sí ẹ̀yọ́ tó yẹ kódà àgbàlagbà kan lẹ́wọ̀ ìbáfọ̀ yìí. bàbá làjẹ́ kí ni tiyín kí ló kàn yín bẹ́ẹ̀ àgbàlagbà mélòó lẹ rí bíi tiyín nílé tẹ́ ẹ̀ bá ríṣẹ́ ẹ jẹ́ lọ wá ṣẹ́ṣe bójú ilé rírì kúrì nílé ẹ lọ fi ṣẹ́ wẹ́ lọ. máa ṣe o abọ́mà ẹ̀bọ́mà ọmọ adìẹ lù gbàngán. ẹ fèsì sọ̀rọ̀ tí mo sọ ni mi ò máa ń wo àwọn ọ̀rọ̀ tí o bá ti ní singular múra báyìí ni ó máa ṣe rẹ̀ o faramọ́ tìjú lọ̀rọ̀ rẹ̀ ń dálẹ̀ láàrin gbòòrò gbogbo èèyàn ní ti fi ń bu akí sọmọ àrídùnnú sọmọ pé ìgbéyàn bá wọlé a máa fi júwe fọmọ tí wọn náà lè fi bó ṣe wà nú lè sọ lè sọ pọmọ rẹ̀ nígbà gbogbo ọmọ àwọn yòókù wà yunifásitì tí mo. ṣé bẹ́ẹ̀ náà rí bó ti ju ojú tì bá ṣe fi ń bu iná fi ń bè mí náà tẹ báyìí láàrin ọjà bí ìgbà tó ń retí pé kí n sọ̀rọ̀ ni iṣẹ́ náà sọ pé ọmọ tẹbi tó mówó tó jù lùgbó ọjà ṣé kò gbé olùgbó. ọmọ bọ̀lì bọ̀lì ẹnu tí ń gòkà gàmbé lọ́ọ̀rì mi tí mò ń kọjá lọ ní bá ń pẹ́ sóun bí sóun bí sóun bí sóun bí. Ah. owó ló ń jẹ bẹ́ẹ̀. yẹn gbé ànámúpò ànámúpò ah! mọ̀ pé mi ló sọ̀rọ̀ sí ẹnu mi ọ̀rọ̀. ìwọ ló ń jẹ́ múpò. tó mọ múpò ni àwọn ọlọ́pàá tí wọ́n á pẹ̀tù síjà àwọn tí wọ́n fi atẹ́gùn sí mọ̀rẹ́nìkẹ́ lára ó fàtẹ́gùn. ọmọdé ni ó ní alọ́lọ́pàá tó tutù yẹ́yẹ́ rẹ̀. lẹ́yìn tó fún lórí ni lẹ́yẹ́ mọ̀ pé ó kirikiri. kí lẹ́ ṣẹjọ́ rẹ̀ kí ṣẹjọ́ rẹ̀ ewúrẹ́ tó mèrè jẹ ló jẹ́ gbẹ̀gìrì ó sàn sí bí àkúdà ayé ọmọ tàbí ló fa gbogbo ọ̀ràn dára dé rí bò wọn lé ìwé orí lóyún lórí burúkú sínú tèmùtèmù bí kẹ bẹnu wọn máa ṣe níbi ìbá ti lọ bí kẹ mú ojú ọkẹ fi wẹ orí rẹ wọn. bàbá màtọ́ ah, ah. bá lóyún yìí kò sí ètò ní ọlọ́run là ń bẹ̀ wọ́n. kò burú èmi náà pè lọ́la àjọ sọ̀rọ̀ tùbínùbí kó máa wá lọ àmọ́ lọ́sẹ̀ yìí ni ọ̀sẹ̀ yìí ló máa kú òye. bá a fẹ́ lọ lọ́la àyín rowó eh. àyín rowó ìṣòwò dùnú owó bànújẹ́ ni kíákíá lèèyàn wá rú rẹ̀ kíákíá ni gba tí ìsìn pé lọ amẹ́ríkà tí ìsìn sì máa sọ fún gbogbo èèyàn káàkiri pé mọ ẹnikẹ́ lọ amẹ́ríkà kì í sì pé lọ london tí ń tẹ̀sẹ̀ máa júwe kì í sì nǹkan àdánù ló ṣe bá fẹ́ lọ lọ́la máa rówó bí ó bá lọ lágbára ọlọ́ ìdájí ni mo fẹ́ kó jẹ́ àfẹ̀mọ́jú n'i Ghana wọ̀lú ìdájí lélẹ́rí ìdájí ni kì í ọmọ tí a lè máa sìn pé láyọ̀ lẹ́ẹ̀ lọ́lẹ́ bọ̀ o nígbà tí ìṣèrò bàálù kì í ṣèrò ọkọ̀ gidi gan èrò tí ń fọwọ́ méjèèjì lọ́kọ̀ dúró ni ọlọ́run ṣe sáyé rẹ̀ náà máa lè bí kókó ọmọ ọkọ ẹ ti wọlé wá o ó ti wá mú o ó ti wà lẹ́kọ̀ọ́. kò sí ètò kan ọgbọ́n ọgbọ́n wà lẹ́kọ̀ọ́ ọkọ ẹ ti wá mú àbáwá ń bẹ̀rẹ̀. ó bá ti dán tó bímọ tó mo bá ti ṣe gbúkẹ́ díẹ̀ àgbò wa kí wa àbí. olùsí wa bù ọmọ báyìí inú ẹ mọ̀ jà kí ló dé ọmọ mi ò gí ni ah, kí ló dé. Ah, ah bàbá mi láyé àǹkọ́kọ́ ṣe mí o. <laughs> wọ́n máa sọ máa dùnú lọ́mọ tá àmọ́ bàbá rẹ̀ tó tún gbé wá bí ọmọ bá gbọ́dọ̀ ríru ọmọ gan ni bó ní ẹ̀ǹgá bá pé kò yé wa sọ fún wa pò ń bímọ tó bá jẹ́ ẹni tó lọ́pọlọ tó níwàárí nínú tó gbọ́n ó yẹ kó sọ fún wa pé náà. ó máa wà wá bí wa. ọwọ́ wèrè ni wọ́n jí ah, ọ ni. wọ́n ti ní. akéwà dùn kí ni wàá bá tó gbanú sí ọ kí ara tó yẹ o àjẹkùn kọ́tà tó ní kó wá gbọ́mọ wá kí sẹ́nu ọmọ máa dùnú lọ́mọ ni. olóyún adójútì ni ìwọ ọmọ ìṣá ọmọdé yìí ó disappoint mi òdodo tì mí à ipò láti mi bá ń wà báyìí mo rẹ́ni kẹ́ oyún níwọ̀n ọmọ tó jẹ́ pé àti mi dùsọ́tù dùsọ́sì pé kò lè jẹ́ èèyàn à mo rẹ́ni kẹ́ yé òdodo tì mí à bí wọ́n tẹ̀ jẹ́ èèyàn wá jẹ́ èèyàn kan gbòǹgbò nínú ẹbí kó wá jẹ́ pé oyún ló lọ fi kẹ́yìn ẹ̀ ló fi sẹ́ sọ́. mo tẹ́ o tún máa lóyún ẹ̀sìn ọ̀hún oyún ẹgbẹ́ rẹ burúkú tó wà nínú ẹ̀ o tún wá jápọ̀ ọlọ́pàá tí ò lẹ́nu tí ò lá. ẹ kú ilé o. àdáde àyè ẹ káàbọ̀ ẹ ṣe ń kọ́. ọkùnrin fọlọ́run ó dàbí mo mọ ojú yìí ẹ dáràn ni ẹ mọ mo rẹ ní kẹ ọmọ àǹtí mi. mo rẹ ní kẹ látàbúlé eré wọlé dé eh. ah, pẹ̀lẹ́ màmá ńkọ́ bàbá ńkọ́ àwọn aráàlú ńkọ́ ọwá ah. kíwá pẹ̀lẹ́ ẹkún àlejò yáyà. àlejò rọ àlejò ẹ̀sìn ò lẹ́yìn mo rẹ́ni ká ti lóyún. oyún ń gbọ́ olóyún ìwọ tó jẹ́ pé láti kékeré mo ti fẹ́ràn rẹ̀ o clever o gbọ́n o sì wá ṣètò ọlọ́lóyún tí ìyá àti bàbá ẹ̀ dẹ̀ ń náwó lé ẹ lórí lọ́tún lọ́sì pé kó lè dà fún ẹ. dáàdi ayọ̀ ẹ ta mọ tó dùn mí jù ó tún máa lọ lóyún ẹ̀sìn ẹ̀ náà ó tún dẹ́pọ́ lọ́pàá lásán tí ò lẹ́bí tí ò lára làbúrò mi tún lọ lóyún fún àwọn ọmọ àwọn ọmọ kọ adódú ti ní ọmọ yìí. rẹ́ńkẹ́ ò ṣe dáadáa o ò ṣe dáadáa rárá àmọ́ ọmọ ẹni òdìbò kan fẹ́ pàjẹ́ ẹ ẹ fi kó wà níbàyìí náà àwa ṣọ́ra o kánù ló wà yìí wàá ṣọ́ra bí ò ṣe ẹ̀pẹ̀ kò dá ṣe ìlọrin kò ṣọ́ra rárá gan. ìfẹ́ jẹun náà lẹ́kìn wọn kàn jẹ. mo rẹ́ni kẹ́ mo padà bọ̀ abẹ́ wàá gbọ́ burúkú ọ̀rọ̀ lẹ́nu mi. ẹlẹ́dùn lórí ọmọdé pẹ̀lẹ́ ọlọ́run màmá ibi tójú ẹ̀ wà ẹ wá dúró tì mí ẹ má dá mi lẹ́bi ọlọ́run má dá mi lẹ́bi lórí ọmọdé láti jẹrin ọlọ́run láti jẹun tó ọmọdé yìí ti ń rọbí ẹ bá bá mi sọ láyọ̀ àtàlàáfíà. olùwọlé orí mi lọ́mọdé oyọ̀ mi jẹ́ o àbúrò ń jèrè lẹ́yìn ọkọ olúwọlé òní jèrè ọmọláyé ẹ̀ o bárakọ̀ bá fogún ọdún ṣe epo kò ní kágo lolúwọlé o lórí ọ̀rọ̀ ọmọ obìnrin àṣẹ̀dànù ló máa jẹ́ fún ẹ o àwùjọ sílẹ̀ ní ti kéré. ọmọ ní ẹ arrange bí arábìnrin ṣe máa dé ilé bọ́ọ̀lù sọ fáwọn nọ́ọ̀sì ẹgbẹ́ ẹ so màá bá yín bẹ̀ take care of her take care her. ọlọ́run aṣọ yín láyọ̀ àtàlàfíà. Yeah. ṣàánú mi o ṣàánú mi dọ́tọ̀ kò ṣe sá. kí ni mo sọ fún yín mo ní kẹlẹ ojú òkú sálẹ àgbà tẹ tún gùnkè wa what are you doing here. má bínú sá ara ọmọ lọ́ta ń sá. ok congratulations. ọlọ́run ṣe dọ́tọ̀ kí ló ń sá. ẹ ó bí ọkùnrin. ẹ ṣe ìyá àtọmọkọ ṣé wọn wà lókè. ọmọ aláàfin àlọ́ bọ̀ ọ̀rẹ́. ṣé mo yọjú wọn sá. ẹ má ti yọjú o ẹ má ti yọjú ó ní láti rẹ níta àwọn ọmọ tá a máa ṣe pẹ̀lú ẹ máa lọ sálẹ̀ ẹ̀sìn máa lọ sálẹ̀. ẹ ṣe sàbíyẹsẹ yóò ní dúró. ẹ ṣe. ẹ ṣe. gbá lásìkò. mo wá rí kí ló dé ṣé ní màkẹ́ sùn bí n ṣe sùn báyìí ló wà nù mọ́jú mo bá lálàá mo lálàá pé mi àti ọ̀kan ńlá ṣe pọ̀ ìgbà tí mo máa wojú ẹni tí mò ń bá láṣepọ̀ ló bá di ọkùnrin ọkùnrin ni mò ń bá láṣepọ̀ o mi lè sùn mọ́jú aláyẹn ṣe mi bákan ìyẹn tó wá kéré o. nígbà tó máa wá dàárọ̀ yìí mo wá rí i pé mo ti ní final network failure nínú ìdádúró gbùgbùgbùgbù kó tako lọ́wọ́ à. wọlé ṣé òòrè tí wọn bá dìímú báyìí lèèyàn fi mọ̀ pé kinní ń ṣiṣẹ́ ni sórí ohun tó lóyún àlá lásán nìyẹn gbà tó jí làárọ̀ yìí ṣé o ti try ẹ̀ wo ti pé obìnrin kan wò obìnrin wo. èmi ò bá ní bóyá kó lọ bá àwọn girlfriend rẹ kó pè wọn. àwọn ọmọ méjì tí fi ń pa wọn ti travel kò yẹ ń sìn ṣé àárọ̀ dé la wà yìí tí n bá ní pé kí n máa pobìnrin gan gbogbo àti lọ fi iṣẹ́ tí n bá tún wá ní pé mo rọ́mọ tuntun kan rámúsìn ṣé mi ò ní ṣàyàn ẹ̀ mi ò ní sọ̀rọ̀ mi ò ní sà kó tó di pé ó máa gbà fún mi. ẹ ò mọ tó ṣẹlẹ̀ èṣù lílé àgbà ọmọ àwòrán n tẹ́mi ò bá ní kó ṣe ń sìn ni pé ò ní tijú o abẹ́ta tó bá lè lọ sí Ọbalende tó bá ti dé Ọbalende yẹn ó wàá rí àwọn obìnrin lóríṣiríṣi. ṣé tí n ti wọnú Ọbalende o akọ máa ní tu ẹ̀yin obìnrin o mo fẹ́ yọ sí yín àbí màá kọ lọ mú kọ ń bọ lóbìnrin o sí. bí o bá wá rí nítorí ọwọ́ àárọ̀ la wà báyìí tó bá máa fi dó tó bíi eight nine lálẹ́ lọ sí eh, law school tó bá ti gba bíi law school lẹ́gbẹ̀ẹ́ kan yẹn wàá rí wọn alálẹ́ wọn máa lélẹ̀ báyìí kò sí èyí tó pè nínú wọn má wọ uniform ẹ̀. tó o máa wọ uniform wọn á sá fún ẹ. kọ́ máa rò rẹ̀ wá kẹ́mi sókè kò sí problem mọ̀ pé tó bá wà fi dàárọ̀ làwọn aróyìn ayọ̀ fún mi. Ah, máa kẹ́mi sókè mo nífẹ̀ẹ́ kinní yìí mo nífẹ̀ẹ́ ìjó jẹ lọ. Ah, ohun tí mo trust ara mi fún nìyẹn sórí èmi kí n má ti wo obìnrin báyìí ni ó máa dá mi lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ ohun tí tèmi fi yàtọ̀ sí tiẹ̀ nìyẹn. ìbí wọn ń dáhùn eh, wọn lè parọ́ ni. ok màá dọ́bẹ̀rẹ̀ bóyá àárọ̀ ni màá wá ti má ẹ kú jókòó ẹ rà sà ẹ sà ẹ sà kẹwàá sà lónìí tí yín lọ ẹ rí bí báwọn ẹ mọ bọ ẹ mọ rí bí báwọn ó tó jọ mẹ́ta. jẹ́wọ́ pẹ̀lú sà lẹ́ yẹ sà ẹ lọ rí mi sà. àìrí wúlọ̀ sàn. ẹ má bínú pé ó tó jọ mẹ́ta tẹ́ rí mi ọ̀rẹ́ mi ni ó ní ìṣòro díẹ̀ mo ti wá fi lọ́kàn balẹ̀ pé tá a bá ti dọ́dọ̀ yín ohun tó ń ṣe é ọ̀ka ọlọ́run ká pa ẹ̀. <laughs> èmi ló kọ rẹ. olúwọlé ni orúkọ mi sà olúwọlé àlàní. ìyá rẹ ń kọ. àdùnní. àdùnní <laughs> ẹnlẹ ṣé ò lè ṣàlàyé. n tó ṣẹlẹ̀ ni wípé ní ọjọ́ kan mo sùn mo lálàá mo rí pé mi àti èèyàn kan ń bára wa lò pọ̀ ìgbà tí mo máa wojú ẹni tá ń bára wa lò mo rí pé ó jẹ́. ẹ̀ ń bára yín láṣepọ̀ lójú oorun. bẹ́ẹ̀ ni lẹ́yìn ìgbà yẹn tí mo ti jí báyìí dìsìn mi ò lè takutu mọ́ nǹkan ọmọkùnrin mi ò múná bíi títí kò múná wá rárá. owó àlàáfíà rẹ wá. ẹ̀yin àgbègbè àrùn tẹ́ kọ́lé tẹ́tẹ́ fòdéṣọ̀ kan lórúkọ tá a pè àtẹ́lẹwọ́ ẹni ta ni ọmọ púpọ̀ ìwọlé àgbègbè kó pa ni àrùn ìwọlé àgbègbè kó ṣe ni ẹ̀gbọ́n náà méjì náà tẹja ẹni ní ìjà ìwò rẹ̀ lajú lé àwọn ìra ìwò gbé lọ́kàn ọkàn ara rẹ̀ ni ọwọ́ ètí mú ọ lálàá tó fi bá lójú oorun ó bẹ́ẹ̀ kan níyọ sí ọ̀hún àmọ́ gẹ́gẹ́ bí wọ́n ti fi hàn mí ó ti ṣe àwọn àwà ìdá kan sáwọn obìnrin sẹ́yìn pàápàá ó fún mi lóyún ọ̀gbá gbogbo ọ̀nà rẹ̀ tí gbogbo ọ̀nà rẹ̀ fi rújú ọ̀nà tóbìnrin ọ̀hún bá yọ òun lè tí ó rí ìṣọ́ọ̀ṣì sára rẹ̀ yìí àmọ́ ẹ̀yin ọkùnrin ẹ bẹ̀rù ọlọ́run ìrántí ọjọ́ tá a sùn tá a ní jí mọ́ ṣó ń gbọ́ ẹ má fọ bẹ́ẹ̀ yẹn jẹ́ àwọn obìnrin níṣù èyí tẹ́ ẹ bá máa pẹ́ ẹ̀ ní fẹ́ ẹ má lè lè kà fún kẹ́ ẹ lè kéde lára rẹ̀ ewu ń bẹ lára ló ń gẹ̀ ló ń gẹ̀ fúnra rẹ̀ ewu ni àsìkò ẹ̀san rẹ̀ dínà yọ gbẹ̀san nù ọ̀nà tí yóò bá yọnu bọ́ ọ bá ronú obìnrin tó ti bá láṣepọ̀ tó ti yàn jẹ sẹ́yìn bàbá pé ọmọbìnrin kan ti wà tí mo ti fún lóyún tí mi ò gbà. gbogbo ọjọ́ nǹkan lẹ́ẹ̀kan ò yé mi ọ̀rọ̀ tó ń sọ kò wọ̀ mí ló ti tó mi ò fi ara balẹ̀ understand ẹ̀ jẹ́ ṣòye wá ìdọ̀rẹ́ kó tó tó sọ fún mi. wọlé a ní mo ti lóyún mo sílẹ̀ tí mo pé mo ti lóyún dad mi ò tí mọ̀ because tí dad mi máa lọ ọmọ pẹ́rẹ́ wọ́n máa lé mi síta ni dad mi máa sọ fún mi pé ẹni ọmọ tóun bá bí tó bá ní ọyún láì kí ṣe pé òun ṣe wedding fún oúnjẹ ti tán lọ́dọ̀ nìyẹn dad mi dẹ̀ burú gan-an ah dad mi burú so dad àti mo ṣe ń pé kí n wá ṣàlàyé fún ẹ kíákíá. ta wá lo olóyún fún mi. wọlé ìwọ ni of course. èmi. ẹ. ṣé o lò ṣoṣo kò wọ ọ̀rẹ́ ti o lè lóyún fún mi ò ṣe ǹjẹ́ o mọ̀ pé ọlọ́pàá ni mí sórí àwọn ọlọ́pàá ó ní iye ọdún tí a gbọ́dọ̀ lò ní ẹnu iṣẹ́ kó tó di pé a fúnyàn lóyún a máa sáì bọ́ọ̀lù ilẹ̀ ti sáì ó kéré jù ẹni ọlọ́pàá tó bá ṣègbàṣẹ́ ó gbọ́dọ̀ mú twenty one years ní ẹnu iṣẹ́ kó tó sọ pé òun fúnyàn lóyún rárá ah, ah. yes. <laughs> àwọn wo tán onídàdí ẹ̀ lágídí. ó lágídí bó dáàbò mo burú gan. kábàkì bí a ta kí dáàdí ẹ̀ ṣe rí sójú. ṣé òun bá wọn gbé yẹn. ò ṣe mo fún aṣọ ṣé wọn kò tó ń pè ní ọlọ àti ọmọ ọlọ ṣé wọn pé tí ọmọ ọlọ bá dẹ̀ gba àtàmú á lọ press ṣo fẹ́ ṣe wọn. mi ì fẹ́ ṣe wọn. jẹ́ ká ṣe òun rí. á dàkẹ́ fún ẹ lówó kó lọ ṣe gbogbo onídòdòrò ọlọ́ọ̀jọ́ òdòrò ọlọ́ọ̀ àbọ̀ ó sọ gbogbo eléyìí fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ jù. mo ń èèyàn méje ló wà lọ́wọ́ tó pọ́n ló ń fún mi. ọ wọn ṣàgídí jù bẹ́ẹ̀ lọ tí bá wá parí sábìsì ọ̀hún kò kú ilẹ̀ wọn ṣé wọn fẹ́ ṣe wọn. inú mi ní ṣe ọ̀n bọ́ ohun tó bá sọ fáwọn ìjọba pé ẹni tó fẹ́ fẹ́ ni wọ́n gbà á láàyè náà tuntun lọ lóore. ṣé máa fún ẹ. ìdílé wọn náà ló ń bá mi lọ. mo rántí uh-huh, yes mo rántí ọmọ kan wọn náà mọ kéè dúdú tó lára nìyẹn Ṣadé bíi pé dúdú báyìí tó lára bíi pé kí ni kí n ṣe bàbá. Ah, ọ̀nà àbáyọ tí tí olúbíkẹ́ fi hàn mí ọ̀nà ń lè ah. ọmọbìnrin ọ̀hún ọlọ́rí ibẹ̀ ni kò wá kó fún ẹlẹ́dàá rẹ kó bẹ̀bẹ̀ fẹ́ ẹlẹ́dàá rẹ kó rírì ọtí ò lẹ́yìn kọ́ mọ́ lójú kó wà lé ayé bó bá jẹ́ pé bẹ́ẹ̀ lé ayé ẹ yẹn má ṣì fún. mo mọ ibi tó ń gbé mo mọ ibi tó wà in fact ẹni tó fẹ́ gan-an orífà kan ti máa ń bá lọ́dọ̀ ẹ̀ nígbà kan ní lọ́bẹ̀ ló padà kú sí mo dẹ̀ ti lọ ṣe rédìn mi àtàwọn méjì mi ládùúgbò tí mo rí yẹn sóò mo mọ bẹ̀. àní ọlọ́run yìí bẹ̀ kó ṣàdúrà fún ọ. ẹ ok ẹ ṣe bàbá ẹ kí ni ká wá mú wá ń sìn. àtìkù tí fábà fi ń mọ̀nà tẹ́rọ náà àbáyọ ẹ kàn bolú bí kin lówó. a tún padà wá. nílé nílé náà ni. ẹ ṣe ẹ ṣe bàbá. ọ̀ṣà dàrí jì. sórí ìwọ ni máa bẹ o má gbọ́ gbogbo kàtìkàtì tó ń sọ lẹ́yìn o sórí amọ̀pọ̀ ti ṣẹ́ náà ohun tí bàbá fẹ́ kó ṣe fún wa ni pé gbogbo owó tó ná lórí ọmọ yẹn pátá arẹ́dì láti san wọ́n ṣáà wọlé kó mọ́ ọmọ wa jáde. bọ́dá Tóyìn bọ́dá Tóyìn ẹ̀ ń pa mí lẹ́rìn ẹ̀ Olúwọlé ó ṣẹ̀mí ó ṣẹ̀mí o bọ́dá Tóyìn ìjọ́ tí mo gbórí lọ tó ti sọ fún mi pé àwọn fámìlì máa ṣẹ̀wọ̀n bàbá òun máa ṣẹ̀wọ̀n ìyá òun máa ṣẹ̀wọ̀n èmi ti terminate oyún tèmi. ojú ẹlẹ́dẹ̀ẹ́dẹ̀ tó mi ìmọ̀ kankan o wo ọwọ́ mi nì í mi ìlú kankan sí ẹ o ṣàmọ̀ yìí pé mò ń fẹ́yàn kan kí n tó máa fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. tẹ̀lé ìjọba pàdé ara yín ẹnì kejì dẹ̀ ni ó lóun fẹ́ràn mi mo dẹ̀ ti fara mi mọ́ mo ti jókòó ti jẹ́jẹ́ so ó ṣẹ́ mi o wo ọwọ́ mi nì í funfun lẹ́lẹ́ Ah, ah, ah, ó bá máa ń ṣẹ̀mí yẹn bóyá ní o ṣẹ́mí yẹn bí ẹni pé ó gbá mi lójú ewo ni mo gbọ́dọ̀ ẹ̀wọ̀n kó máa máa dùn òun náà bóyá bóyá sọ̀rọ̀ ọpọ̀ ṣẹ́yìn yẹn. mo ṣe gbọ́ kó sọ pé oyún jẹ́ sí nígbà tẹ o ṣe bí pé kí n bá sunkún ni. mo eh? fẹ́ sunkún ọjọ́ nìkan lẹ̀kún ẹ̀ tó o bá fẹ́ sun ẹkún wàá gbedele ẹ̀ bàbá tó yìn ẹ̀ wò ó. ó jẹ́ kó kúnlẹ̀ síwájú ẹ̀ sìn kó dẹ̀ bá mi ṣe àdúrà fún un. òkè kí n ṣàdúrà ẹ kò burú àbí. ẹ ní sùúrù o ti yá jù o tí mo kókó jù láti inú bá mi ṣàmì. inú oyè kò wọ láàfẹ́ tó ti wà láàrin yín tẹ́lẹ̀ o ní kó fi ṣe àdúrà yẹn fún un. ẹ olúwọlé ẹlẹ́dẹ̀ẹ́ tó mi ò mọ nǹkan kan ń pa nǹkan tó ń ṣe ẹ́ o àmọ́ tí n bá mọ̀ kankan pa ẹ̀ kí ẹlẹ́dàá ẹ̀ kó fìyà jẹ mí. àmì o. ó tún bá ti mọ̀ kankan pa ẹ̀ kẹ́lẹ́dàá má fìyà jẹ mí tọkọtọkọ tọmọtọmọ mi o. ó ti ń yí ẹ bẹ́ẹ̀. àmì ẹ kí ló ń ṣẹlẹ̀. ọ̀rẹ́ mi ó ní problem mo wá ń ṣe àdúrà fún un. brother ẹ rà ṣe rí bí ẹ ṣe wọlé yẹn mo ti rí ọmọlúwàbí lára yín oye ó ní problem wọn á ní kó bá a ṣe àdúrà fún un tí a ti torí ẹ̀ wá. ìwọ ọmọ ilẹ̀ yìí ṣé kìí ṣe pé o bá ṣe orí burúkú wá kí ló bá kì í ṣe fún ẹ tí ì ṣe fún ẹ. my dear jẹ́ kí n explain. àwọn ìyá wèrè ní sóòlù ẹnu èèyàn náà ní problem wọ́n fún ara ẹ̀ bó ṣe pé ìṣòro màá ná pè bẹ́ẹ̀ kó wá bọ́ sẹ́nu ọ̀nà kémi wọlé kí tó yẹ wọlé àbí. rárá. a ò ní ṣe wọlé lọ àbúrò abálẹ̀ rẹ̀ ọkú ẹsùn. àbí bẹ́ẹ̀ mo ní ká sọ̀rọ̀ pé nǹkan kò pé mi àti awóyún pọ̀ mọ́. ṣé ẹ yọnu mo ní kẹsùn ẹ ti gbọ́ pa ṣínà kàríṣà. chikọ di nǹkan wàhálà tó bá bá yín bọ̀ wá gbọ́ṣẹ́ yín wò á wọ́n bẹ̀rẹ̀ yìí. sáà ẹ ṣeun. ngbà oògùn abẹnú gọ̀ǹgọ̀ nù ọjà rẹ ọmọ ya sórí lè yọ ìfọkànmu ni ngbà èyí ọ̀dà náà para bíi fàṣírí àbí faratọ̀ bá ń lò ṣáda bẹ́ẹ̀ fi para ọwọ́ àfúnmi náà bọ̀ àmọ́ bó bá di ìjọ jimá kó bára ṣì wá. iṣẹ́ kejì tí mo fẹ́ yín yẹn. ẹ̀yin ìyẹn mo padà wá níjọ jimá owó ìṣe problem. ẹ ṣe wọn one thousand five ló kù. bẹ́ẹ̀ni tí n bá ti ń bọ̀ màá mú owó yẹn wọ. wa ẹ ṣe wo ọkàrí ẹ ṣe pọ́sà wọ́n sì lò ọkàrí ilé ayé ṣe rí ni bò fún mi bò fún ọ̀la kìrì ké lọ́dọ̀ ah. <laughs> olúwọlé bó lọ. baba ọ̀hún dá mo ti lọ bá lédi yẹn then ó ṣe àdúrà fún mi ó kọ́wọ́ lé mi lórí báyìí ó dẹ̀ ṣe tọkàntọkàn lọ́sùn rẹ̀ fún ọ ọ̀nà ti ṣí ọ̀nà ti lànà ẹ̀kọ́ máa bẹ́ náà lọ́lọ́kù. so lẹ́yìn eléyìí sìn màá lè máa fáyà lọ. ọ̀wá tó lè lárúwà àlàtọ̀ lálákọ̀ọ́kọ́ wọ́n ń bọ́kùnrin lòpọ̀ àbó bẹ́ẹ̀ lẹ́yìn ìgbọ́ bá ti lálà nǹkan ọmọ <laughs> ṣàmà ṣàngùdù ṣàmà ṣàngùdù ọtún bẹ́ẹ̀ nù. <laughs> <laughs> ọ̀nà ti sínú ojúmọ́ rí ti mọ́ ọ̀nà ọ̀nà sí ọ̀nà là ojúmọ́ rí ni. àti àṣejẹ tẹ sọ. àṣejẹ náà mo fẹ́ sọ fún ọ àṣejẹ náà kù sọgbọ́ egun akọ láì ṣe wọ́n sì wọ́n gbàgbé ni hmm. máa bọ̀ àyàmọ́ kò ọkọ̀ bára ṣe. aa ah, bàbá ẹ fọkànbalẹ̀ mọ̀ pé. <laughs> lórí àárọ̀ rẹ̀ rẹ̀. <laughs> mo ti dura yín wá sà. mo ti dura yín olúwọlé wọlé olúwọlé. sísí mi ẹlẹ́wà wà á gbádùn mi o wà á gbádùn mi owó burúkọ burúkọ tí bá gba obìnrin mú ìkànnì mímu jẹ láti inú ilé gẹ́ẹ̀kan ó wá lò ọjọ́ mẹ́ta lọ́dọ̀ mi níbi tí mo bá pọ̀ dé nígbà tó máa máa lọ kò lè orí wíìchì abáyé ló fi ti jáde so ó fi hàn pé mo gbóná. ọ̀rẹ́ ẹ̀ bá fàròyé sílẹ̀ gbogbo ìtàn tó wà nù aláwòye pátá lẹ́yìn ká látòrí abala kínní dábala kejì ṣẹ̀dá pé wákàtí mẹ́ta àdéhùn mi àti nínú wákàtí mẹ́ta ń sìn ẹ tún lo wákàtí méjì lórí pé aláwòye tí mo ti kà sẹ́yìn ẹ̀rẹ̀ tí mo pèsè aṣẹ́wó mo fi ń jẹun tí wákàtí kẹta bá ti pé ń sìn tó pé lórí ẹjọ́ yìí náà lẹ́yìn wà tá a ṣe nǹkan tá a wá ṣe máa kára gba owó mi lọ́wọ́ yìí. ẹ ní sùúrù fún mi ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe èmi ni Friday right and um, mo ní special prayer kan yẹn àdúrà tí mo ti gbà pé pé mi ni mo ti wá sórí ibi tó pàtẹ́ sí yẹn níbi workshop yìí yẹn mo ti gbé ẹ̀tọ́ mo ti gbé délé kí n tó rántí. ẹ fẹjọ́ lẹ̀ jọ ṣé lórí gbogbo nǹkan tí mo sọ ń sìn ẹ nìkan tẹ fẹ́ ṣe sìn. ẹ àní mo ládùúrà. ẹ jọba gbówó ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ kọ́sítọ́mà pọ̀ ọlẹ̀ fún mi náà ìtẹ́ẹ̀dẹ̀ mọ̀ kó tó di pé gbé mi kúrò. owó táksì ńkọ́ àwọn kọ́sítọ́mà pọ̀ ẹ sára àwọn kọ́sítọ́mà tó tó tẹ̀lé. ṣé kí ló ń dùn ẹ ṣé pé àṣìṣe bí tó bá ṣiṣẹ́ náà owó ló máa ń gbàdúrà mo lè ó yẹ kí mi àmàlà dùn ní pé mo fún ẹ lówó òṣìṣẹ́ ìṣàkóso àwọn fẹsẹ̀ mi lọ́wọ́ láàárọ̀ kùtùkùtù ẹ jẹ́wọ́ ara yín wọ́n fi gbogbo wákàtí mẹ́tẹ̀ẹ̀ta fi sọ níìsín ẹ wò next time ẹ máa gbé mi mọ́ o. kò sí sáfíìsì lórí sẹ́ẹ̀tì mi kò sí sáfíìsì lọ́mọ ẹ̀mí kan burú orí ẹlẹ́karùn-ún mo ti máa ń wọ́ mo ti máa ń mọ̀ kó mo ń ṣiṣẹ́ mo burú sáfíìsì tí ó sì ní pẹ̀lú. látàárọ̀ olùwárẹ̀ wàá kàn sí ìbọn eh, látàárọ̀ mo ti débí báyìí lábàá tí ẹ̀rí kankan ìbápò máa dúró. ẹ pẹ̀lẹ́ sà ẹ jọ àbí èkó federal rẹ ń lọ. èkó ni mo ń lọ. ẹ jọ ẹ ṣe mí láàánú ni mo fẹ́ kẹ́ ẹ gbé mi dé kò ní. ekutu lábúlé wa níbà ìrèmú wa dédé mọ́tò ìdẹ́nbọ̀ báyìí àtẹ̀pẹ́rẹ́ wọn ti ń kú wa. ẹ wọlé ẹ wọlé ẹ wọlé. ẹ ṣe wọ́n. ẹ inú mi dùn fún ẹ ṣe fún mi yìí o mo ti wà mẹ́yẹn ti pẹ́ bọ̀dà ẹ jù ẹ má bínú ẹ má pé kí ni mo ń sọ yìí o nítorí ohun tí mo rí ló fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ ṣé ń dálàyé mi ẹ ní àrùn kan ní àgọ́ ara yín tó jẹ́ pé àrùn tó ṣe kókó gan-an ni ó dẹ̀ ń dààmú yín láàgọ́ ara. bàbá báwa lóòótọ́ mi mọ̀ bẹ́ẹ̀ ṣe jẹ́ o bá máa sinmi nítorí òwú la máa sinmi bàbá wà láyé àbọ̀rọ̀ tí màá fi òwú náà pamọ́ fún. ṣé rí mi ò ní tún yìí ẹja náà mo bí babaláwo níyí o bí wòlíì níyí o ìyẹn ọlọ́run ọba ṣe rí ibi tí mo ti ń bọ̀ rí ìlú ìbarapá ni. ìbarapá. ọ̀rọ̀ àjò ohun tó ń bá mi jà yìí náà ni mo bá lọ tí mo ń bọ̀ láti bẹ̀ tó ẹgbẹ́ kọ́ náà ni fún ọdún àìmọye ni mo ti ń bá àlè àìlera inú ti ń pàjà bàbá mi ò lè ṣe mi ò lè bóbìnrin ló pọ̀ rárá rárá. ṣé ẹ rí ohun tí èmi rí nílé báyìí ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ rí dààmú àfi kí ẹ lábẹ́ ẹni tẹ́ ẹ ṣe yìí o torí pé kí ni èèyàn ló ń dààmú obìnrin dẹ̀ ni. ṣé rí ní nǹkan bíi ọdún mélòó kan sẹ́yìn kíní ìbẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní bàmíjà wọ́n jẹ fún mi ọmọbìnrin tí mi dẹ́ rogun lọ sí tí mo mọ̀ to the best of my knowledge tí mo fún lóhun tí mi ò gbà mo lọ bá mo lọ bẹ́ẹ̀ olóhun ti ṣe oyún tó wọ́n ṣépè fún mi pẹ̀lú ẹ̀nà mo dì wọ́n lẹ́sẹ̀ ó ṣàgbàdúrà iná ní tipátipá pẹ̀lú ẹ̀ bàbá kan ní táwọn tó fẹ́ lọ bẹ́ẹ̀ ó ti sú mi. lóòótọ́ nìyẹn ṣe oyún tẹ́ ẹ bá wá rántí dáadáa kì í ṣe nìkan ṣoore ẹ ń bá láti kékeré yìí ṣó ní eyín torí pé dúdú ni èyí tẹ̀yìn lábẹ́ àmọ́ pupa ni èyí tí mò ń wò ní àtẹ̀yìn ọwọ́ yìí ẹ̀rọ rò dáadáa. Àlàní ọ̀ǹtà Àlàní ọdẹ o. Ọ̀gá mi, màá ṣe é léṣe gan o. Ó <laughs> ẹ̀mí ò gbé. Ah ọ̀gá ẹ dáhùn ah, eh. <laughs> it's not easy to be a three star officer in Nigerian police force. Hey, <laughs> sà we are not in Nigerian police now ìdí draft làwà máa ṣe ilé ṣe. wọlé wọlé wọlé ọba ni mò ń wò lọ́wọ́ yẹn. ah mò ń gbé báyìí ọ̀gá mò ń gbé báyìí. <laughs> good. ẹ ká sọ. mo lọ báyìí. ọba òun ṣàfihàn. ẹ jọ mo fẹ́ rí mo ṣáà rí pé mo busy mo ń discipline àwọn boys mi lọ́wọ́ lórí draft. Ah! mo ò ní lè padà wá o tó rọrùn tí mo wá rí yín fún ó ṣe kókó gan. a ní kó o padà sọ́ọ̀rì yé e a ní kó o padà wá. n kàn ju ẹjọ́ torí Ọlọ́run. Hmm. Hmm. Uh, ẹyin boys ẹ máa àjọ àyà mi mo jẹ́ kí n sáré attend sí. ọ̀gá mi five minutes. ọ̀gá mi carry on carry on. <laughs> olùwàyè dé eh. ariwo ọ̀gá ìṣá tó o ti pọ̀ jù òkùnrin it's too much. ẹ wo ó ti ṣẹlẹ̀ o mo ti lóyún o torí mò ń sọ fún yín ẹni kò séwu kò séwu mo ti lóyún o. o ti lóyún o dẹ̀ ń sọ inú ẹ̀ ń dùn let me ask you one question how old are you ọmọ ọdún mélòó ni ẹ tó ń sọ pé òun ló wúyún fún ọkùnrin kan pẹ̀lú bí mi àti ẹ ṣe máa ń ṣe náà ǹjẹ́ mi ò advice ẹ nípa education let me tell you one thing tí ò bá jẹ́ pé mi farabalẹ̀ mo kàwé mi ò ní ní three star torí nínú iṣẹ́ ọlọ́pàá yẹn àìmọye àwọn tó tẹ́gbẹ́ bàbá mi tí ó kàwé nígbà táyé ò tí ì lajú gbogbo àwọn intelligent officers tí wọ́n kàwé sí phd oda doctors tọ́lọ́pọ̀ ò bá kàwé rògbọ́n lè lọ́pọ̀lọ́ ni dẹ́n lọ kàwé ó bọ́ sìn kí wọ́n bá bó ṣe máa ṣoyún yẹn. Ah, èmi ò ṣe yín mo fẹ́ bímọ ni o jẹ́ kí n bí ẹ́ ń question kan nígbà tí wọ́n ń ṣe ó ṣe fi ọ̀rọ̀ lọ àwọn tí wọ́n bá ní iwájú kọ́kọ́ ẹ bọ́n ṣe máa ń yanjú ẹ̀ tí wọ́n bá sọ pé wọ́n lóyún sìn gbà tó mọ̀ pé ó mọ oyún yọ kí ló ń ṣe fún. mo ò léyàn kankan ládùúgbò wa tí mo lè fọ̀rọ̀ mi lọ mo ti lóyún kan tó bá máa ṣe sí ní kẹsàn. o ti ọmọ kan tó tẹ̀sí mi lẹ́nu láti bàtà ti dé ìlú yìí máa fẹ́ máa dáàbò bo àwọn aráàlú yìí àwọn adélébọ̀ tí ọ̀gá ti pàjẹ́ wọ́n lé ní méje tí mo mọ̀ ká tó wá sọ àwọn ọlọ́mọge tó ti yẹ láìfù tiwọn nìyẹn wẹ́ kò lẹ́bi ń tán wò re àbí tírí sa yẹn náà wò. kí ló ṣe é mò ń bẹ̀ sọ̀rọ̀ tún bá mi ṣagídí oyún ni wọ́n ní wọ́n máa lọ yọ oyún you are talking to a senior police officer for that matter and listen tí o ò bá lọ yọ oyún yẹn máa make sure pé mo jẹ gbogbo ilé yín kí tó kò nínú ìlú yìí àníwọ ẹ̀wọ̀n ló máa kú sí máa order àwọn boys mi kọ́ dì pẹ̀lú ẹ mo lè pẹ́ ní rẹ́bẹ̀ mo lè ní ẹ̀yin lẹ́ ń dogun lẹ́nu ìlú yìí ó mọ̀ yẹn àbọ̀ mọ̀ yẹn tí o fẹ́ wàhálà mo fẹ́ wà lá ṣùgbọ́n ẹ ṣàánú mi. ó máa yọ ní àbọ̀ níyọ. ṣó ah. máa yọ. bẹ́tà mi ò dẹ̀ ní ten kọ́bọ̀ tí mo fẹ́ fún ẹ wọ ni kò lọ wá solution sí life rẹ. walk away. ẹranko lóyún fọ́físà idiot. ta fẹ́ kábíyé. ah ọ̀gá mi mm. ah, ẹ máa rò pé yìí ó ti ṣe àyè ta kó lẹ́bọ̀tò lóògùn tẹ́ ẹ bá ti labẹ̀ ẹ́ ó ti parí ọ̀rọ̀ yín ti dayọ̀ nìyẹn ṣé ń gbàlàyé mi owó òfin ti owó òṣèyún ti ó fi bímọ ni ọmọ ọkùnrin làǹtìlanti báyìí rò fi bí. dadi hmm? mami eh, mo dúpẹ́ lọ́wọ́ yín gidi ìdí ọpẹ́ mi ò pọ̀ sáà because mo wò pé àwọn òbí tó bá lè gbìyànjú tí wọ́n rán ọmọ láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí ó fi dé ilé ẹ̀kọ́ gíga kéèyàn ṣe sàǹdákátà sí wọn kó lù wọn lọ́gàn ẹnu ìdí ọpẹ́ mi nìyẹn èmi náà dẹ̀ tí wàá fi ń dá lójú pé èkó tí mò ń lọ yìí lágbára ọlọ́run mi ò nígbàgbé bí ṣe fi lé sí mi ò dẹ̀ ní kẹ́gbẹ́kẹ́gbẹ́ Eh, èmi náà dẹ̀ tí wàá ń gbà ní àdúrà pé kọ́lọ̀ ń lọ́ra ẹ̀mí yín kẹ́ lè jẹun ọmọ pẹ́pẹ́pẹ́pẹ́ kọ́lọ̀ máa pa yín báyìí fún mi eh, kọ́lọ̀ má dẹ̀ jẹ́ kémi náà ṣánkú mọ́ yín lójú so kò jẹ́ nǹkan tí mo kàn ní ìbá yẹn sọ pé tó ti pé mi bá ọ̀nà tèmi máa lọ sí. kò sí kí orí tọpẹ́ Ọlọ́run lọpẹ́ torí kò wọ́pọ̀ nínú ọmọ tí òbí fẹ́ rán wọ́n pọ̀ tí wọn ò fẹ́ kà àìmọye òbí wọ́n rẹ́dì láti ran ọmọdé higher institutions bẹ̀tẹ̀ àwọn ọmọ yẹn ò rẹ́dì láti kà wọn ò lè fi ipá mú wọn òun ló fà á tí àwọn ọmọkọ́mọ mi ṣe pọ̀ ṣùgbọ́n wọn rẹ́dì láti rẹ̀ wọn náà fi ara balẹ̀ ó sì kà á nígbà tó kà á ìwọ náà gba oyè ó ti di èèyàn tara tiẹ̀ bó ṣe jókòó ló ṣe bá rẹ̀ aṣọ lẹ́yìn ọ̀bẹ you lie on it ìmọ̀ràn mo kàn máa fún ẹ náà èkó ló fẹ́ lọ yìí èkó oríṣiríṣi wà lẹ́kọ̀ọ́ nítòótọ́ àwa ìlú òkè ni àwa ti wá sí ilẹ̀ haúsá ń bì iṣẹ́ ló gbéra débí èmi àti mọ́ọ̀mẹ́ àdúrà tí màá gbà fún ẹ pé lọ́tò ń lọ yìí wàá kó ire èkó wàá kó wá bá wa ní ilẹ̀ haúsá ń bì àwọn akótí haúsá ni à kó papọ̀ mọ́ àkó lọ sílùú òkè <laughs> àbí ìrèdí ọ̀nà méjì nìyẹn yìí sí. ó ṣe jẹ́ èyí bẹ̀ẹ̀ ṣọ́ ara fún àwọn èèyàn kò lè rántí ọmọ ẹni tó ń ṣe rántí bí o ṣe filé sí má kẹgbẹkẹgbẹ àdá fún ẹ o ò ní ṣàṣetì tó bá ti náwó bàlọ́wé a máa tó ni àwọn tó ti ṣubú da tiwọn nù ò ní ìdálú ẹ àbí mọ́mì. olúwa rẹ̀ mi lẹ́kùn alájú èyí tó jù ni bàbá ẹ̀ ti sọ ní ọ̀rọ̀ yìí mo wá fẹ́ kí ìwọ náà mú ọ̀rọ̀ yẹn kó mú lò kó fi sọ́wọ́ òsì kó má bàa fi jẹun èkó tó ń lọ yẹn wọn ti ọmọ ẹni tí wọ́n ń ṣe torí ròyìn tá à ń gbọ́ ìròyìn èkó tá à ń gbọ́ ó bà wá lẹ́rù àmọ́ tí wọ́n bá débẹ̀ mo fẹ́ kó rántí ọmọ ẹni tó ń ṣe má kẹ́gbẹ́kẹ́gbẹ́ má hùwàkùwà rántí orúkọ ẹ̀ wípé olúwa rẹ̀ mí lẹ́kún lolúwa fi yẹ ṣe fún mi mi ìwà fẹ́ kó pa mí lẹ́kún mi ìdẹ̀ ní sunkún lórí ẹ̀ èkó yẹn wọ́n wá kẹ́rù wàá kẹ́rù wàá kówó àwa kó bá wa ń bí nígbà tó bá ń kó ya ayọ̀ náà bọ̀ àtẹ̀mí àti bàbá ẹ̀ wọn ní fi wá ṣàwátì ìdàgbé ọkọ̀ ọmọ bó owó ọmọ àsùnfóònù ọmọ bó òrùn ọ̀la ìbú owó ìjì. ẹ ti wá mi ti pẹ́. mo ti dúró látàárọ̀ nígbà tí mo wò pé ó yẹ kó dé kó dé kó dé mo ṣe tán àti máa lọ lọkọ̀ ẹ wọlé. mo sọrí gan ni. báwo lọ. ọ̀gá ẹ gbọ́ kò yí zi o ṣàmùmí àtọ̀rẹ́ mi tí mo sọ fún yẹn lájọ lọ mhm. bàtà dé ìlú yẹn mhm. nọ́mbà one of gbogbo yẹn ti change gbogbo àwọn ibi tí wọ́n fi bí àmọ́ kọ́ wọ́n ti ṣe mí ní block even àwọn ilé ńláńlá gan ti wà ń bẹ̀ sọ̀rọ̀ mi yé yín bẹ́ẹ̀ ti change wọn tó yẹ pé mo fẹ́ lè mo fẹ́ lè máa da ibẹ̀ mọ́ mọ́ wọ́n wá ṣàlàyé wọ́n ní lady yẹn pé gẹ́rẹ́ tí iṣẹ́ ọlọ́pàá ti gbé wa kúrò ń bẹ̀ ní kò tó ọdún kan ni bàbá lady yẹn kú wọ́n bàbá ẹ̀dẹ́ ṣe kú bá àti òun o àti ìyẹ́ o àti everybody wọ́n ṣe kó ẹrù sọ́kọ́ nìyẹn wọ́n lọ́ọ́ bá fi lù sílẹ̀ wọ́n lọ sílùú ìyá ẹ̀ níbo lọ́ṣọ̀gbọ́ so ẹ̀yẹ̀ wo ṣẹ́ ẹ̀wọ̀dún yẹn lọ́hùn lọ́hùn lọ́hùn lọ́hùn tọ́pẹ́ àtọ̀dún yẹn lọ ti kúrò kí lè àdírẹ́sì ẹ̀ kí lè àdúgbò kí lè rí kò sẹ́ni tó mọ̀ arìn títí fún wọn mú adọ́dọ̀ baálẹ̀ kò sí ẹni tó lè sọ pé rí àbáyé ní rí àìlú ìyá yẹn lọ́ṣogbo ẹ̀gbọ́n mi ẹ jẹ́ wo bí Òṣogbo ṣe tóbi tó ṣé mi kò fẹ́ lé já sọ́ṣogbo ká máa rìn kiri tọ́lọ́rọ̀ mi sọ́jọ́ ìsìnkà fi ká lọ Òṣogbo ká máa rìn káàkiri Òṣogbo ìlú ńlá lọ́ṣogbo náà so ẹ̀gbọ́n dáílé màmí rẹ o. Olúwọlé kò sí tó níbẹ̀rẹ̀ tí ò lópin bọ́gbọ́n bá sì tán nínú àgbà àgbà tún ní ìgbọ́n ni bóyá o lè tẹ̀lé ìmọ̀ràn tí mo fẹ́ mú wá yìí o nítorí pé n tèmi náà ń gbọ́ níta etí mi ti kún ó dẹ̀ ń dójú tì mí ìmọ̀ràn mi rèé o jẹ́ ká wá ọmọbìnrin kan ká fẹ́ sínú ilé yìí kí wọ́n máa fẹ́ gẹ́gẹ́ bí aya tá a bá ná owó sí i tá a fi owó pa ní ẹnu mọ́ á wà láàrin àṣírí ajá ìwọ àti ẹ̀ àkọ́kọ́ a máa dáná fún wa èrè àkọ́kọ́ nìyẹn èrè ẹlẹ́ẹ̀kejì tó bá tún bọ́ọ̀ta tó dàbí ọgbọ́n tó bá gbóyún wálé oyún yìí á jẹ́ èrè tiwa àágbọmọ àá fi pa ẹnu ẹ̀gàn mọ́ àbí kí ló rò. ẹ̀gbọ́n mi ẹ máa bọ̀ ṣá wọlé. wọ́n ní ojú ẹ kùnà owó inú ilé yìí o. àwọn ọmọ nìyẹn o. but mo láìkí rí ìbàjú tẹwà tẹ́lẹ̀ lọ. bó ṣe yẹ kó rí nìyẹn. ìfà tó bá yẹ pé fọ́nísọ́mà tí mo gbé iṣẹ́ fún ó ti kó àwọn chair àwọn abí ni wàá tún jẹ́ dúdú ojú bó ṣe wáyé lọ. ẹ tí ẹ ti gbìyànjú ẹ wò àdúrà mi ni pé kọ́lọ́ọ̀ jẹ́ kí lè tura àmúláìkí bíbá ẹ. àmín ẹ ṣe ń lọ. kò dẹ̀ máa wò ó kí tó jí ló ti jí jáde ní tiẹ̀ mọ bó ṣe lè rìn rárá ni. rẹmi ò sí ní rẹmi wà ní mo ṣáà ti kò sí problem ó kàn jẹ́ pé mi ní pẹ̀lú ni. Ah, máa ṣe bẹ́ẹ̀ tọ́rọ máa dùn tó bá gbọ́pọ̀ wá. òun náà ló dé. bẹ́ẹ̀ ti ẹ̀ rí. ẹ ló dàrẹ́. báwo ni. how are you. fine. orí dé ti pẹ́ ẹ mo ti dé tipẹ́ díẹ̀. wọ́n dẹ̀ ló ṣe lọ bẹ́ẹ̀ láàárọ̀ tó tiẹ̀ jẹ mọ́ ara. Ah, èmi lérò pa ti ṣàlàyé ẹ̀ fúnra wa lálẹ́ àná mo ní mo ní tábìlì kan ti fẹ́ attend lé nínà. ok ah. báwo ló ń. wo láti àparọ́ tọ́ra wa ibi <laughs> ò dẹrùn in fact ló ti pọ̀ jùṣẹ́ lọ gm post tí gbogbo apply fún òbílẹ̀ pàtó forty. ẹ ẹ gbọ́nà kí ni situation lóyìn dà ló báyìí lest I forget èèyàn kan pọ̀ mí láti arúgbó and sons ṣó lọ sí bẹ́ẹ̀ni. yà yà yà níbẹ̀ mo ti ṣe interview the last time. in fact nígbà tó ń kọ́kọ́ pè mí tí mi ò mọ nọ́mbà yẹn mi ò kọ́ fẹ́ gbé ẹ̀rú ń bà mí nítorí àwọn pọ̀ jẹ̀ tán ló wà ká. <laughs> ìwọ náà bí lé gbogbo stove yẹn ṣá. mi ah, ò fẹ́ kùnà ní kúkúrú ṣá ó ní kó wá níjọ́ Monday ẹ fọ́n tún mi láti ẹ̀ ti béèrè pé bóyá iṣẹ́ yẹn wọ́n ti fún ẹ ní o ó púra bọ̀ tí torí ó ń takú pé kò dé ní ten o'clock níjọ́ monday so ó ní tó bá wá wà á gbọ́ result. ó fúnra rẹ̀ sọ pé kí n máa bọ̀ monday. bẹ́ẹ̀ni. ọlọ́run máa jẹ́ ó bọ́ sí i. àmín. téèyàn bá ṣe interview tó di pé wọ́n ń fúnra wọn pè èèyàn sórí aago àpẹẹrẹ pé nǹkan fẹ́ ṣẹnu rẹ nìyẹn o ẹ wá bá a kún fàdúrà o ti bọ́ sí i. Eh, eh. ah inú mi á ti lọ ju ju. o tiẹ̀ ti bọ́ sí i. owó ti wà yìí. ebi ń paná. kí ló fẹ́ jẹ? àwa kì í. bọ̀bá ò jẹ́ ẹgbẹ́ owó jẹ. mo tún ọsẹ egbò mi ti tú o. Thank you àlejò wà uh, Ah. wọn ní píṣítọ̀ pẹ̀lú wọn sí. ẹ ṣe ẹ ṣe sí. ṣé o ṣe pé mo ń lálàá ṣá. èmi lẹ́kún. bẹ́ntúrọ̀ sílùú láì. <laughs> bẹ́ntúrọ̀ sílùú láì. rírà mi. kí ló ṣẹlẹ̀ láti ilẹ̀ haúsá náà àtúpàdé lẹ́kọ̀ọ́ ń bì. God is wonderful. Really wonderful. ṣé gbogbo ẹ̀ ń lọ ṣá. àdúpẹ́ fọlọ́run. kí ló ń ṣe ń bì. mo kọ application kan síbí ni so mo ní kí n wá check pé kí ni nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ o ẹ̀ mo ṣe wá. application. Yeah pé o fẹ́ ṣiṣẹ́ mi báyìí mm-hmm. <laughs> ọkọ mi ló ní ilé yìí. is that o ti ríṣẹ́ máa bọ̀. àǹtí ṣóṣù ọ̀pẹ mi máa ríṣẹ́ bá. mi ò lè sọ ọ torí àwọn gani. díà o tún padà ni. wo mo rí nǹkan tó jọ mí lójú ni wájú kan. ẹ lẹ́sàn-án. báwo ni ẹ ta la wọn. ọ̀rẹ́ mi ni. ok. Rẹ̀mílẹ́kún lórúkọ ẹ̀ ọkọ mi rẹ̀ how are you Rẹ̀mí Rẹ̀mí eh, what Davis, sir. Rẹ̀mí Davis Okay. nígbà tí mo lọ sẹ́ẹ̀bù ní north mhm. ọ̀rẹ́ mi ni in fact ó máa try fún mi o o eh. ṣàwọn pé mi ò gba hausa he was really nice to me tàbá ti lọ sọjà ń gbá yẹn báyìí òun ló bá mi bá wọn sọ̀rọ̀ la máa jọra gbá a máa jọra wo ó ti nice jù mo máa bọ́ síta bẹ́ẹ̀ yẹn sìn mo bá rí inú mi ti dùn jù. ó ṣàlàyé fún mi pé application òun kan wà níbí pé òun wá iṣẹ́ application yes our applications come and be. there is no problem uh, first and foremost thank you for taking care of my wife in the past o ṣe gan wo honey, ni ó ti ríṣẹ́ o mo ti sọ pé kó fọkàn ẹ̀ balẹ̀ bó ti ríṣẹ́ ń bí báyìí. Eh, consider yourself lucky eh, sori bọ́dọ̀ ilé ayé ìṣèrí nìyẹn ǹjẹ́ nígbà tí wọ́n ń ṣe dáadáa sí nígbà tẹ́wà ní north ṣòro ní irú ọjọ́ ìní pé wàá bá pàdé níbi tó ti lè ṣe ìrànlọ́wọ́ fún ẹ are you getting me omi lèèyàn bá ṣe ń ṣàn lọ báyìí láì ṣàn lọ síbi ẹ jẹ́ ká ṣe dáadáa náà ká nígbà tó rí o ti ṣe wà bàjẹ́ sí nígbà tẹ nílé haúsá wàá fọwọ́ bójú báyìí ni àyà dẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa já pé definitely ò lè ríṣẹ́ bí bó ṣe ti rí yẹn àmọ́ ń gbàdúrà pé o ṣe dáadáa bó ṣe rí ọkàn gbọ́ngàn balẹ̀ o wa ti ríṣẹ́. wife mi ni o mo dẹ̀ love ẹ gan. o ti yé mi náà sá. kò sí nǹkan tó lè gbà tí lọ́wọ́ mi. kí ni orúkọ yẹn once again. Rẹ̀mí Lẹ́kún Davis ni sá. wa kí òun náà lè wà ní òkè yìí it's okay kí lè nínú. ẹ Thursday sá. ok tó bá di Monday twelve o'clock kó wá síbi. ẹ ṣe sá ẹ ṣe gan o ti rí iṣẹ́ ok honey. jẹ́kì tí máa lọ. ok darling. ẹ ṣe gan sa. yà congratulations. gbà tí ẹ ní. káàkiri sa. yà. ẹ sà for me. for you. <laughs> ẹ ṣe mo dúpẹ́ sà ẹ ṣe gan ni sá. Ah, gẹ́gẹ́ bí àlàyé tó ṣe fún mi nígbà tí mo ní òun pẹ́ débi iṣẹ́ ó wà very very efficient lágbà tó ti wọlé iṣẹ́ yìí ah, gbogbo nǹkan lọ déédéé òde ń ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe in fact ẹni tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ orí ẹlẹ́ẹ̀kẹrin èèyàn tí mò ń lé ní ààyè tí mo fi ẹ́ sí nìwọ́ṣẹ́ wọlé òde ìyàtọ̀ púpọ̀ púpọ̀ jù the only snack tó wá wà ń bẹ̀ ni pípẹ́ tó máa ń pẹ́ débi iṣẹ́ tí mo dẹ̀ bí ẹ̀ tó dẹ̀ ṣàlàyé ó ní ibi tó ń gbé ló jìn ó wá wò ó sọ̀tún mo rò sósì pé ọ̀nà owó ni mo lè gbà help boy yìí kí ọ̀rọ̀ pípẹ́ kó kúrò ń bẹ̀ mo rò pé tí n bá bá ẹ wá mọ́tò kékeré yìí ṣé ọ̀rọ̀ mi yẹ mo lè alẹ́ wa máa yọ owó yẹn ní tíntìntín mo lè yọ dé dajì kí n fi yòókù sílẹ̀ nínú sálárì ẹ ní iyọ̀ tí ò ní pa ẹ́ lára ṣé ọ̀rọ̀ mi yé ẹ. ṣé mo dúpẹ́ sá. Ah, tí o bá mind mo ní accommodation náà fún ẹ so gbà lérò ẹ lọ́rùn lápapọ̀ mo ní boys quarter kan ní ẹ̀ǹkùnlé ọ̀dọ̀ mi tó yẹ pé ó kàn waste ni yeah waste torí kò sẹ́ni tó ń gbé bẹ́ẹ̀ ó lè well furnished so èyí tó fi ń waste tó bá wà ń bẹ́ẹ̀ eh, a tún wọ ẹ lọ́rùn dáadáa with a car and living very close to your working place i mean adẹjọ pí àwa méjèèjì. mi ò máa ń sàn ẹ ṣe mi lókè sàn. so once again congratulations ọlọ́run níjẹ́ kó ṣí wa o eh, èmi gan-an ní tẹ́lọ́wọ́ ẹ gẹ́gẹ́ bí ọ̀gá so mount christy ọ̀yà bọ̀. ẹ ṣe gan-an ni sà ẹ ṣe sà ṣe ti bá ní kí n ṣe àdúrà fún yín ṣe ọ̀rọ̀ sọ. máa ṣe ọ̀rọ̀ sọ o. <laughs> àmọ́ ju gbogbo ẹ lọ iléeṣẹ́ wa yà máa gbòòrò sí ni o àsìkò tí ẹ̀dẹ̀ mọ̀ mí yìí dáadáa náà lè máa mọ̀ mí sí ẹ ṣe mo dúpẹ́ sà ẹ ṣe mo sàn sà it's okay <laughs> ẹ ṣe sà yeah take care uh, very very efficient one. àmọ́ rẹ̀ mi ó ṣẹyẹ o látìgbà tó ti kó dé yìí báyìí tó tún ti fún ẹ ní mọ́tò o ò tiẹ̀ ní pé kí wá kí ẹ sílé rárá kó dẹ̀ wẹ́ méjèèjì fún mi. sórí ju gbogbo ẹ lọ ọ̀gá ni màá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àádẹ́ tún dúpẹ́ lọ́wọ́ wọn náà torí àtibíṣẹ́ ni o àtibí ti ń wáyé ni o ìwọ ló ṣokùnfà ẹ gbogbo nǹkan tó ti ń da àmàdá síwájú sí o mo really appreciate ẹ gan. anyway ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run inú mi dùn gan eh, kí ló wá ní sílé ta fẹ́ mọ ń sìn. má bínú èmi ló yẹ kí n kọ́ béèrè pé kí ni nǹkan tí fẹ́ fi ṣe lálejò kí ni kí n gbé kalẹ̀. mo ń ṣeré ni mi ń ṣàlejò tí bá ní dẹni fẹ máa wọ kíchìn lọ má dẹni dọ̀tí máa lọ síbà. ẹnu kò sí lọ́lẹ̀. so ṣé òun ò fọyín problem kankan gbà ṣáà àwọn ah, òfin ní problem kò sí ah, kò sí problem. torí gate man yìí ó máa ń sọ̀rọ̀ gan o ṣé ah. kò sí wàá wà ìrọ́dẹ̀ wa nice o honestly o nice. ẹ cream ló ń lò fún rẹ náà in fact mo like airport tó ní. o sure. for me ṣe máa gẹ́ náà. <laughs> ó nice gan. ìwé àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ náà mo ṣáà mọ̀ láti àṣepọ̀ tó yìí. bímbọ. <laughs> kò rí bó ṣe lérò. ẹ báwo dẹ̀ wá ni. kò rí bẹ́ẹ̀ rárá ìyàwó ọ̀gá mi ni. ìyàwó ọ̀gá ẹ lè ga ara mọ́lẹ̀ lè fọ́ tẹ̀ra yín lórí ìyàwó ọ̀gá ẹ aláàánú fi gbómi gàrí. a ní kò rí bẹ́tù ṣàlàyé fún náà. wọ́n ní kẹ́ ṣàlàyé wọ́n ọlọ́run bá yín fèrè sí ẹ ṣe sà. kò rí bó ṣe rò adé nǹkan tó rí ẹ̀bọ̀ bíntù ẹ̀gbọ́n náà bàbá àwọn fẹ́ nukun náà ṣó mọ̀ bó ṣe bínú lọ ẹ máa rò pé bóyá kankan wà láàrin wa ni. Bimbo, Bimbo, dúró nàjà explain fún ẹ, Bimbo, Bimbo, òní bó ṣe rò náà, ẹ bá mi lè ṣe báyìí, àníjà bá mi Bimbo, wá wá wá Bímbọ̀. ó pè mí sórí ní ayé ní ayé ẹ tí o bá pè mí àbọ̀wọ́ mi wá sílé mi ó máa ṣòfò ni ah. olóbùkún jáde jà sí ẹranko. tí mo kàn fẹ́ bèè lọ́wọ́ ojú pé ìyàwó mi tó wá mi wá ń sìn ṣé ẹ ti mọ ráńbì kan tẹ́lẹ̀ rí ni àbí ó ti ṣe ẹlẹ́ṣẹ̀ kan tì síbì kan tẹ́lẹ̀ rí ni àbí ẹnu ìgbà tó ń wá bí iná ló ṣẹ̀ at least tó bá ṣẹ̀ ó yẹ kó lè pè mí kó sọ fún mi màá bá wí instead of èyí tẹjọ ń ṣe tó ti bí ìgbà tó jẹ́ pé méjèèjì jẹ́ orogún sorogún nísìn ó bínú lọ kò sí bí ìrẹsẹ̀ bẹ́ẹ̀ tó ó yarí kanlẹ̀ pé kò sí nǹkan tó jọ jọ ọmọ fọlọ́run bẹ̀ tábàrí ibi tó gbàṣẹ sọ fún mi màá dẹ̀ tún bẹ́ẹ̀ ṣe. Rẹ̀mílẹ́kùn ṣé o ò wake up rárá ni mo fojú sọ fún ẹ mo fi ara sọ fún ẹ pẹ̀lú ẹ náà ò wake up ah ah ó dáa o jẹ́ kí n wá fi ẹnu sọ fún ẹ nísìn mo fẹ́ kí mi àti ẹ ká jọ tọ ó dàbí pé ọ̀rọ̀ yẹn ò yé mi dáadáa. ṣé Ghana ni mo sọ ni àbí French. ṣé wọ́n dẹ̀ lérò pa ayé ń ṣerú ẹ̀ ṣá. ayé ń ṣerú ẹ̀ ìwọ ló tí ì rí gbọ́. ó dà ó dà jẹ́ ká jọ wò báyìí ó ṣeé ṣe káyé máa ṣerú ẹ̀ káwọn kan dẹ̀ máa ṣe kọ́ rò pé nǹkan tó wà òkè ni ọbí ti kọ́ èmi o àti ìdílé tèmi ti wá èmi ò lè ṣerú ẹ̀ kò sí ọ̀rọ̀ méjì fún mi ò lè ṣerú ẹ̀ láíláí. Ah. rẹ̀mí lẹ́kún kí ló tó ń ṣe báyìí fún mi ìwọ náà ó gbọ́ ibi tí a ti ń bọ̀ láti dọjọ́ yìí tí mo ṣe sí ẹ títí títí tó dá mi lóhùn ah. jẹ́ kí n wá sọ nǹkan fún ẹ o sórí tí ọkọ mi bá gbọ́ pé mo ń ṣerú nǹkan báyìí á mi pé bo ni mo ṣe sí ni tí bá sọ fún pé inú ilé ni mo ṣe sí kò lè bínú àmọ́ tí bá sọ pé ta ni mo ṣe sí ó máa bínú ẹ má ṣe báyìí fún mi. sórí ibi tí mo wà lé ni mo dúpẹ́ fọlọ́run àmọ́ èmi ò ní fi sókè kí n bàdìjẹ́ o ah, kí mo tún fẹ́ tọ́lọ́run ò ṣe fún mi etí wo ló ń báyàn gbọ́ kó wá gbọ́ pé pẹ̀lú gbogbo nǹkan tí ọ̀gá ṣe fún mi ìyàwó ẹ̀ ló tún wá wù mí ah no kò sí ọ̀rọ̀ ń bẹ̀ mi ò ṣe o mo sọ́ọ̀rì ó dà pé òun Steve jẹ́ kí wọ́n san nǹkan fún ẹ mo fún ẹ ní two days láti lọ rò àmọ́ tí yóò bá rò kó wá fún mi ní èsì màá fi yí ẹ pé láláì tó wà lókè á wá sílẹ̀. rẹmi sí ṣé o bínú pé mo tẹ jókòó látẹ̀kọ́. ìbínú kẹ mo ń ṣe nǹkan nu bẹẹdùn mi àdàbà ń gbogbo ẹ. no bad báwo lè ń tiẹ náà. ìfẹ́ àti oyè kí n ti wá rí ẹ ti pẹ́. dọ̀tun mo fẹ́ o fún mi ní ìmọ̀ràn kan ni because àwọn Yorùbá ni wọ́n sọ̀rọ̀ wọ́n ní abèrè ọ̀nà kò ń ṣìnà ó dàbí mo ṣàlàyé lady tí mo ní ó help mi síbi iṣẹ́ tí mo wà ń sìn. ok bẹ́ẹ̀. gbogbo bá a ṣe kọ́ pàdé mi kankan kan báyìí o lè believe pé ìjọ́ tí mo ti débi iṣẹ́ yìí ọmọbìnrin kan pose as a threat fún mi ní ṣá. kí ló dé kí ló ṣe fún. wọn náà béèrè ó dáa ó fẹ́ kéèyàn àtòun ká kan ṣáà máa ní nice time ká máa ṣe ká máa mú wọn ní à ah. <laughs> tí bá ṣe irú ẹbí ẹni tí ò mọ orin ni nà ọkọ ló gbà mí síṣẹ́ tó ń sanwó oṣù fún mi gbogbo nǹkan dẹ̀ ló fi jù mí lọ owó ni kéèyàn mọ̀yàn ní ipò ni so wọ́n test tí òun fẹ́ ní òun wá lára tèmi ṣé mo gbogbo àlàyé mi ó kàn bọ́ sí ẹ̀yìn etí ẹ̀ ni sobi tọrọ yẹn wá pin lẹ́mìdé mo níwẹ̀ kò sẹ́ni kan tí mo tún lè fọ̀rọ̀ lọ ju kí n kọ́kọ́ dọ́dọ̀ ẹ̀ kí n ṣàlàyé fún ẹ̀ because ó ti sú èmi báyìí o fed up. fẹ́ lọ. o ti yẹ. rẹ mi ń sìn. i'm fed up. Ah, ó dùn àwọn olórúkọ yẹn o gbà bẹ́ẹ̀ tí màá ṣe ẹ̀ gbọ́ ọmọ yẹn ti wà desperate láti have ènìyàn o hmm. sọrí tóbi bá wà desperate láti ro ọkùnrin á jẹ́ pé desperado lòun gangan fúnra ẹ̀ tí obìnrin bá nífẹ̀ẹ́ ọkùnrin tọkùnrin bá lọ ń play pranks pẹ̀lú ẹ̀ ah kò sí ohun tí ò ní ṣe láyé lọ́rùn láti fi ààbọ̀ kún yẹn àkọ́kọ́ òun ló wá ohun tó ń jẹ fún ẹ ṣé òun pé nǹkan tó ṣe pẹ́ńsì ló sì rẹ́ sáà ni iṣẹ́ àkọ́kọ́ bọ́ ó tún lè organize káwọn akíla tún pa ẹ́ rẹmi tó bá ṣe pé mi ni à ó gbó nílùú gan ni ó ní tó bá ṣe pé mi ni wọ́ni ni wọ́ni àǹbá fàgbájò fàgbájò ọ̀rẹ́ màá fi gbogbo ara lórí ẹ̀kọ́ má lọ lùsíṣẹ́ ọ̀dọ̀ tó má lọ fẹ̀mí ẹ̀ ṣòfò.

mi ò gbọ́dọ̀ parọ́ tọ̀ yìí èkó dùn mm, èkó dùn. èmi náà rí lára ẹ bẹ́ẹ̀. nǹkan kan ní máa kàn fẹ́ kẹ́ ṣe fún mi máa fẹ́ kẹ́ bá ń kún fàdúrà ẹ̀yìn àti dáàdì mi kí n má rogun alákòwá bá kí n má rogun eléni ní títí ẹ ti bàjẹ́ kó má bà tèmi jẹ́ ìdí ẹ̀ ni pé ṣe rí ọ̀gá tí mo bá ṣe ń sìn in fact tẹ bá pé ọlọ́run ló rán yàn sí yàn ọlọ́run rán sí mi ni kó mú mi gẹ́gẹ́ bí ọmọ báyìí ni. àwa náà ṣàbúrú sọmọ lọmọ. ẹ̀dẹ̀ mọ̀ pé ibi tí èèyàn bá wà tàbí pé mẹ́ta mẹ́rin tá à ń ṣiṣẹ́ tó dà pọ̀ gà fẹ́ràn èèyàn kan láàárín wọn orí ẹ̀ wá ń bẹ̀ ni o. ìdí tí mo fi ní kẹ́ ẹ bá ń ṣe àdúrà gidi nìyẹn kí n má rí kọ́sẹ̀ níbi iṣẹ́ mi o ẹ jẹ́ ká fìyàn tì sí ẹ̀gbẹ́ kan <laughs> mọ́mì bí mo ṣe sọ ìkódùn o infact fact obìnrin pọ̀ lẹ́kọ̀ọ́ ah, ní Kánò ń bì kò sóbìnrin Èkó obìnrin lọ súà tẹ́ bá wọ mọ́tò báyìí obìnrin máa tó bíi fọ́tì tí pàṣẹ máa fi lọ ọkùnrin mẹ́ta ń bẹ̀ sẹ́yìn ah, gbàgbé mo ti ẹ̀wà dẹ́kọ̀ yìí àwọn àṣà oríṣiríṣi Èkó ló pin sí o ẹ̀ bá ń gbọ́lẹ̀ pa sáńdì ọ̀rọ̀ bọ̀ kí bọ̀ kìnnì kan kìnnì kan àdúgbò kan tiẹ̀ tí wàá wà lẹ́kọ̀ọ́ tó ń pè lójú ẹlẹ́gbàá yéé àwọn obìnrin máa lọ súwà báyìí ni bẹ́ẹ̀ lọ́dẹ̀ ń kó èmi náà jẹ in fact àwọn tí wọ́n kàn tiẹ̀ ń ṣe mọ̀ tó ń tò pé à ẹ rẹ̀mí lẹ́kún o ṣe tèmi o ṣe tèmi o mi ò kàn án rárá wọn máa wọ fọtí kinní kan ṣá láwọn tí mo rántí nìyẹn o <laughs> wọn fi ìkílẹ̀ sọ yìí. àmọ́ ju gbogbo ẹ̀ lọ náà ẹ máa wá bá ń gbàdúrà kí n má ti ara obìnrin ṣubú ìyẹn náà ó jẹ́ lẹ́ẹ̀kejì because mi ò gbọ́dọ̀ fi nǹkan bò fúnrú yín àwọn ah, pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀. ìwọ náà dùn ló mọ̀ ìyẹn ló jẹ́ kó máa dùn ó fi yẹn dèmi ìyá ẹ̀ ibà bẹ́ẹ̀ léèrè ṣọwárí ti ọ̀gá ẹ̀ tó sọ̀rọ̀ èmi náà ní kí tọmọlọmọ bàjẹ́ ọlá pétèmi náà bá rọmọ ọlọmọ máa ń kó wọn mọ́ra èrè ẹ̀ níwọ náà jẹ́ lọ́dọ̀ gẹ̀yìn má wàá ṣìwà wò ń bẹ̀ má sì ṣe ń bẹ̀ o rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe o ìyẹn ẹ̀kan sórí tó lóbìnrin <laughs> tó bá wo bá ṣe ń dúró lọ́tún dúró lọ́sì tí ìwọ náà dùn tẹ̀lé wọn ò <laughs> ní kọsẹ̀ o ò ní tara obìnrin ṣubú o nítorí pé ọkùnrin tó bá ń dáa fún ọwọ́ obìnrin ni ká ti béèrè tó bá tún bàjẹ́ fún dàkejì tó jẹ́ abobìnrin màá wá ṣe dẹ́ẹ́dẹ́ẹ́dẹ́ ṣọgbọ́n mi bí máa ṣe dẹ́ẹ̀dẹ́ o ò ní rí kọsẹ̀ ayé ò ní ti pọ́ bìrì kọsẹ̀ o ò ní ṣiṣẹ́ o á dáa fún ẹ o àdúrà ti ṣe fún ẹ ló mú ẹ mo ní tó bá dé kó wà kẹ́rù wà kẹ́rù àdúrà mi wá ṣe lórí òun ni tọ̀gá ẹ̀ tó ń ju ẹ̀yìn ìwọ náà má wá ṣe wà gbogbo ẹ̀ wọ́n ti ọmọ tí wọ́n ṣe má ṣe wà wo má ṣe wà wo ọkọ mi á fún ẹ. báwa lọ. kò sọ mo fẹ́ kó bá wọn retype àwọn kìíní jẹ́ kó jẹ́ six six copies okay and this other one jọ farabalẹ̀ ṣé o understand ẹ̀ mi ò ní fẹ́. hello ẹ káàsà ààrẹ ah, ńlẹ sà adúgbò ẹfọ lọrun adúgbò ẹfọ lọrun. Ah, kò sí problem ó yẹ kẹ́ trust me sir ok màá ah, a ọ̀túnla àmàrètí sir everybody wà ok o ok sir ọ̀dà sir. ọ̀gá lọ́pẹ́ o wọ́n láwọn ọmọdé lọ́tún náà so that dára gan. Okay. wọ́n pè mí sórí aago ìfá àwọn ní àwọn ti tra aago ẹ̀ títí pé kò wọlé ní kúkúrú sáwọn láwọn máa dé ní ọ̀túnla. Ah! èmi èmi láyé mi rèmi lẹ́kún àbí kí ni wọ́n ń porúkọ yìí òun díẹ̀ mi o òun díẹ̀ mi lè sọ fún ẹ o jẹ́ kí wọ́n sọ ọ̀kan fún ẹ ní ilé ayé rẹ ni mo sọ fún ẹ ní ilé ayé rẹ tí ó ní bá rún ẹ sí sí mi ìkírìn ọkọ mi tó bá wá jíṣẹ́ fún mi nínú ilé yìí ikú ló máa pa ẹ́ bẹ́ẹ̀ mo sọ fún ẹ tí bá tún rí ẹni nínú ilé yìí má tún rí ẹni nínú ilé yìí ẹni tí ò ṣe sí bẹ́ẹ̀ má ti rí ẹ lórí mi jẹ́ kí n wá sọ̀rọ̀ kan fún yín tí ọ̀dẹ́ ẹ bá dé àwa rojọ́ níwájú ẹ̀ àwa wo tó máa jẹ̀bi àbẹ́ tó máa jarẹ́ tí wọ́n bá gbọ́ ọ ṣì máa sọ fún ẹ pé ẹran tó yí bá ìtafà tí ó yà olóúnjẹ lọ́mọ. Hmm. Eh, <coughs> Bintu. jókòó. mi ò jókòó kankan tó bá fẹ́ sọ ni kò sọ. jókòó ó dáa jọ jókòó. sori èmi náà ṣọmọdé o. àmọ́ ẹ̀rù ló ń bà mí pé etí wo ló ń bá yàn gbọ́ pẹ̀lú gbogbo bọ́gà ṣe ń ṣe sí mi ẹ̀ kó tún jẹ́ ìyàwó ẹ̀ lóhùn mi àmọ́ ńgbà tèmi náà tẹ̀síwájú ṣáà tí mo fi ọ̀rọ̀ lọ àwọn èèyàn wọ́n jẹ́ kó yé mi pé kò bàjẹ́ pé ayé ń ṣerú ẹ̀ hmm? Hmm. so èmi náà ti wá wò pé well èmi náà ti gba nǹkan tó ń sọ. ẹ̀yin níbo ló fi léèsì tẹ́lẹ̀ tó dé warùn tó ń kì ah, ó ga ọ. ẹ̀rù ń bà mí ni kò í zì. ok a ti wà lórí ọwọ́ ẹ̀ nìyẹn mú bọ̀. kò jókòó jókòó eh. ṣé bó ẹ ṣe mú láti fi ṣe ni jókòó kò jẹun ó ga ọ ìwọn passion pọ̀ tó yìí o òde ìyá arúgbó mi gbá. gba tí mo lọ fi máa tọ́ ìpẹ̀lú feelings mi. pẹ̀lú máa ń kọ́ fìdí. mélòó. ẹni tí mo rán yín kọ́. mo padà rí yín. ẹ̀gbọ́n mi dàre ewu làbọ̀rọ̀ padà wẹ́ jíṣẹ́ ibi tí mo rán yín. tọ́ mi bí ẹ ti rán mi lẹ́ẹ̀kan mo wá kò ní ẹnu géètì fún ara mi mo wá lọ bẹ mo sì bá wọn mo wá sàlàyé fún ẹ pé ọkọ yín ò gbé ìyàwó o mo wá ní àwọn ṣe ọkọ kan lọ ní a ti ṣe tán mo tẹ̀sí níbẹ̀ náà ní ayọ̀ mẹ́mi náà ṣe princess princess á ní àwọn olùdúṣe ni pé àwọn àṣàlà ẹ̀ ṣùgbọ́n mo ṣe á bá ẹ mo ṣe ní kí n tó padà wá ọlọ́run mo fún ẹ ṣe gbọ́ ọlọ́run iná yóò jẹun ọmọ. ẹ ẹ ẹ bàbá tí mẹkáníìkì bá ti dé ẹ wá níṣẹ́ fún mi ẹ wá gbọ́ ọ wọ́n ní a kì í wò torí pé ẹni tó bá wò tí ò bá lanu hmm. ẹ̀mí ò níyà bọ́ ẹni tó bá wò tó bá lanu ẹnu ẹ̀ máa ń yàdí agbárí ni o ṣe ti gbọ́ bẹ́ẹ̀ yẹn. agbárí hmm. ìyá mi fèrè ayé o mo fèrè ayé o èmi náà jẹ́ lò. ẹ máa lọ. ẹkùn ẹrú òkú àkàdùmọ́ ọlọ́run rí ẹgbẹ́ ẹni àkàdùbámúlọ́wọ́ méjèèjì ọba aládé tẹ̀ ó yẹ kọ̀ọ̀kan sára ẹ ẹ jẹun síbi tó bá ń wọ́n o ọba alùpùpù yóò sọ pé náà kí ló ń tẹ̀ lórí bẹ́ẹ̀ náà kò kéde. nonsense má jẹ́ wọn lọ. ara nǹkan tí ń sọ rèé o. ẹ irú bàbá tó lọ ń sìn yìí ìwọ náà dẹ̀ mọ̀ ṣé ọ̀rọ̀ tá à ń sọ yìí kò ní lẹ́yìn báyìí kò sọ̀kan mi ò balẹ̀ se Rẹ̀mí ṣé òun ló gbà mí síṣẹ́ ni àbí mi ni mo gbà síṣẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín o fìlà má wo bẹ̀bá yìí ni kò dé o má ràn anybody èmi ló ń bá ní business ìmìlẹ̀ ni kò kọjú sí tí ó ti yé e má jẹun tó bá ti fi mí bó ṣe jẹ́ nìyẹn o but ẹ sá fún nǹkan gbóná for some period ká fi ṣe mọ́ confirmation pé bó ṣe rí náà nìyẹn but as at the time tí mo bá yín sọ̀rọ̀ yìí test yẹn confam pé ẹ ti ní oyún ọ̀sẹ̀ mẹ́rin. okay so na rí sí okay please so àti ẹ̀ mọ preparation tá a lè ṣe yàrá kí next patient wọlé. Yes, sir. how far. Eh, only wọ́n ní four weeks pregnant. Eh? ẹ oyún ọ̀sẹ̀ mẹ́rin. my dear kí la fẹ́ ṣe sínsìn. Ah, kí la fẹ́ ṣe sí báwo èmi fẹ́ ṣe ni. Ah, ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ ṣé oyún kí ló wáá fẹ́ jẹ́ èrè mi láti ọ̀dọ̀ ẹ̀ sí mi then àbájọ gbépọ̀ wa láti jọ yìí gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó what is the essence my dear About òṣìṣẹ́ yẹn yọ kúrò ṣé ẹni tí ó wà responsible kò tí gbọ́ sí ò ní intention àti sọ fún. ẹni tó lóyún kò mọ̀ ah, ah, èmi ìyàwó ilé kí n sọ fẹ́ tó fún mi lóyún tàbí mo lóyún ah, mi ò lè sọ bẹ́ẹ̀ o. okay that is good so my dear torí ọlọ́run kí ló fẹ́ ká ṣe sí báyìí let's have the baby ọmọ ọmọ mi ni it is my baby ọmọ mi ló wà ń bẹ̀ bí fún mi kó máa jẹ́ orúkọ mi ṣọ̀rọ̀ mi yé we shall make it a secret top one. Hmm. ẹ ó jẹ àbọ̀ nǹkan tí mo fẹ́ kẹ̀ṣẹ́ fún mi ni pé ẹni tó fún mi lóyún yìí mo fẹ́ kẹ́ bá mi compensate ẹ dáadáa. compensation kí ni ẹni náà fẹ́ láyé yìí tí màá ní màá ṣe tí just tell me àfi nǹkan tí apá Elédùmarè bá ká nìkan ṣo kò dẹ̀ sí nǹkan tápọ̀ Ọlọ́run ò ká lọ bá ẹni náà tó bá di ọ̀la you come and tell me nǹkan kí nǹkan tó bá fẹ́ i will do it anything ẹ hey, my dear iṣẹ́ ọ̀nà olúwa ẹ̀ jìn. Yeah, Uji. Ah, Uji. Ah, I, I'm afraid of scandal. Ṣọ̀rọ̀ mi yẹ torí àwọn èèyàn máa ń ṣòro. Dẹ̀ má jẹ́ kó mọ̀ kókò ṣáà rí pé a fẹ́ ṣòro fún òun ni kó má mọ̀ di orẹ̀ náà. Ṣọ̀rọ̀ mi yẹ bọ́tà àlà àmọ̀ kan táwa gbà láàrẹ̀ tá a fẹ́ torí ẹ̀ sán. Because tó bá mọ̀ o lè o lè blasphemy o lè o lè dé láti bẹ̀ kó máa fẹ́ ṣọ́gẹ́tì kó máa fẹ́ máa fi mú wa. Okay. It's okay, dear. Ó rẹ̀ mí màá rí ìlú ṣe máa travel kò tẹ gbọdọ̀ bí síbí báyìí ṣó ti gbọ́ sorry. at least gbogbo sọkúsọ tí aráyé ń sọ kò lè bímọ kò lè lọ́mọ kò lè ṣègbà kò lè ṣàwò we will finally come to an end. ó ti ṣẹlẹ̀ kí tún nìyẹn. torí mi ìfẹ́ ṣe ń gbà náà ìwọ náà lọ ṣáà ni ẹ mi ò rí ta ni mi ò dá mọ̀ ni pẹ́pẹ́sẹ́ kan mo dẹ̀ ti ṣe é sí o ti bu mí lọ́wọ́. kí ló ṣe. ò ní kí n mọ̀ ṣe kò ní nǹkan tí wọ́n ní kí n ṣe ni ọmọ ẹ̀lẹ́ ti lóyún náà. ìyàwó ọ̀gá ṣé ẹ̀ ń gbọ́ ìyàwó ọ̀gá mi so ìwọ lè sọ pé ìyàwó ọ̀gá mi ń sìn ah in fact ṣe rí ọ̀rọ̀ ẹ̀yìn èèyàn ó máa ń sún èmi ṣá ìwọ ló tọrùn mi bọ́ sọ lọ́wọ́ ò wá ń fà sẹ́yìn sí o ṣe mọ̀ pé ìyàwó ọ̀gá mi. Hmm, kò fọ́ lóo ṣègbọ́n jẹ̀ ti ṣe náà Ah, kò sí wàhálà kí ló wá ṣẹlẹ̀ ṣé bàbá ń gbé mú ni. o bí o ṣe ní di wàhálà náà mọ torí ẹ wàá bá rẹ nǹkan bó ṣe wàá ń sìn ọmọ ilẹ̀ ti làwọn fún gbọ̀n lóyún bàbá dẹ̀ ni kó foyún yẹn ṣe kí ni kó fi bo òun láṣìírí nfa tó tiẹ̀ tó promise ọmọ ilẹ̀ ni wọ́n mi là bọ̀dé máa wò ó sí pé ah, ṣé màá kàn ta ọmọ nù bẹ́ẹ̀ yẹn náà ṣáá àbí nǹkan bẹ́ẹ̀ yẹn to understand because mi ti ẹ̀ mọ kí ni nǹkan tó yẹn fẹ́ ṣe sí báyìí. Ah, eh, wọ́n mi là ń kéré o ọ̀rẹ́ mi wàá bọ́ mọ̀ yẹn di dáadáa ní ṣó ti yẹ kó sọ fún bàbá ọdún pé kó fowó kun bíi two million ìwà àti ẹ̀gbọ́n tó gbé e já ni ẹ̀gbọ́n wa bí ni wọ́n ti àbíkẹ́ lọ sí kútọ́nu a máa ṣayé ẹ̀ lọ́nbẹ̀ hmm, ó ṣe àmọ́. tu um, gbọgbọ́ ọ̀dọ̀tún nígbà tó ní kájà lọ bí kan sí ó dẹ̀ pé bàbá yìí lẹ́sẹ̀ ṣé <laughs> kọ́ bẹ̀rẹ̀ sí gbórúkọ mi sínú pépà àbí kọ́ máa fọlọ́pàá wá mi kiri ṣé ìrọ̀pá àná dá wàhálà tún nìyẹn ọba tí ò jẹ́ kó yun iṣẹ́ kò ní jẹ́ kọ́ ọmọ okú ọmọ òtún lára tiẹ̀ ìwọ ọtí ẹ̀ bẹ̀rẹ̀ ni bàbá ní olómọ lára sọjú nù kó máa gbowó ẹ lọ yorùbá ò tí ì yẹn sìn tọmọ ẹ bá kùnà tí ò fẹ́ bẹ lọ́nà tí wọ́n gbowó kó máa lọ ṣayé ń bẹ̀ à àwọn opportunity báyìí kan jẹ́ kó máa sleep off you ṣá. <laughs> gbọ́dọ̀ tún ṣe lórí pọ̀rọ̀ yóò ní lẹ́yìn ṣá. o fẹ̀yìn kó níwájú gan kó ní gẹ̀ sí ní tó fẹ́ ṣe ara ẹ gbé ọgbọ́n aṣọ́pọ̀. first time experience ni. Mm-hmm. Mm-hmm. mo tó báwọn bó ṣe ń ṣe ń ṣe wáyé bíi pé kí n lọ sí London kí ló bá ti yomi kan Fúnkẹ́ Adétáyọ̀ mm-hmm. tí London bá wá ṣe lọ kí wá lọ sí Chicago kí n lọ bá ìyá mi ìyá Duncan in fact ó ti ń retí mi. ẹ kò sí problem bó tiẹ̀ fẹ́ kọjá London bó jẹ́ Yankee Canada agbára náà ń ka. ẹ máa dìá mo lálàá kan níjẹta Mm-hmm. wọn lára pé ó bímọ àwọn afapatí yẹn rẹpẹtẹ èrò pọ̀ wọn rí pọ́gà ló ń nu ẹ lówó ó kàn ń da owó bo ẹ ni gbogbo ọ̀nà ló fi ń da owó bo ẹ mọ́lẹ̀ ah gbà mọ́ wa tají mọ́ ajókòó mọ́ ronú pé ṣé ó dáa kéèyàn máa gbà ṣe mi ṣiṣẹ́. èmi mo ní kò yé máa sọ̀rọ̀ báyìí torí ọlọ́run ọlọ́run jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan gbà ṣe ẹ̀ ṣe mo láìkẹ́ ọ̀ mo ní mi má máa sọ láwọn ọ̀rọ̀ yẹn mo tó bá ń sọ máa ń bí mi inú ni ìṣàdìdà kí n lálàá kí n má lè sọ fún ẹgbẹ́ tó ṣẹlẹ̀. bámilẹ́rì ayọ̀ ọlọ́run mi bámilẹ́rì ayọ̀ ọlọ́run mi. wo wo ìwọ o ní any explanation o ṣèwébìnrin lásán ni wọ. kò rí bẹ́ẹ̀. ẹ jọ sá. kí ni. and you ìgbẹ́ tí ò dáa wọn kì í yà sẹ́tìlẹ̀ pẹ̀lú ọwọ́ tí mo fi mú ẹ ṣé mo deserve ilé látọwọ́ ẹ ìyàwó tèmi ọkọjá yìí náà kò sí problem kò sí problem. màjá kò rí bá mo ń sọ̀rọ̀ ni wọlé a kò rí bẹ́ẹ̀. wọlé wọlé wọlé yẹ kò rí ẹ wọlé yẹ.

wo ọkọ ìyàwó jẹ́ kí n sàn ọkọ fún ẹ sórí òkú tó sin ẹsẹ̀ tí wàá ń ta o tí ò bá wá fẹ́ kí n mú ẹsẹ̀ yẹn kí n máa fi wọn gbáyé pé nǹkan tó ṣe déédéé yìí nǹkan tó ṣe déédéé yìí kó wá ṣe nǹkan tí mo fẹ́ fún mi nọmba one sórí gbogbo owó tí mo ná lórí rẹ̀mí ní hospital tó wà yẹn gbogbo ìpátá ìmàgbà lọ́wọ́ ẹ̀ nọmba two rẹ̀mí lẹ́kùn gbọ́dọ̀ kú o nítorí tí rẹ̀mí lẹ́kùn bá kú tí rẹ̀mí lẹ́kùn bá kú nǹkan tí mo máa ṣe fún ẹ ara ẹ máa kọ̀ máa rú ẹ káàkiri màá wẹ̀ fún ọdẹ màá wẹ̀ fún àgbàlagbà òun mo sọ fún ẹ yẹn wá tún wá gbọ́ ọ mo ti lọ sí police station àmọ́ gbà tí mo débẹ̀ tí mo fẹ́ sọ̀rọ̀ mo tún ronú pé wàdà nítorí pé kíni mo ti ṣe díẹ̀ nu ayé mi àmọ́ wá gbọ́ bí nǹkan tí mo kà yìí tí ò bá ṣẹ́ fún mi màá lọ sí police station wo màá lójú ẹ pa màá lọ ẹ pa ni mo sọ fún ẹ yẹn. dear try láti fi rẹ sí position mi now tí n bá tiẹ̀ lè ṣe tíbí ló kù mí ò kú lọ́pọlọ báwo ni mo ṣe máa wọlé tí máa bá ìwọ àti Rẹ̀mí ọkùnrin tí o gbórí sí ẹsẹ̀ kò wá expect pé kí n máa rò pé kò sí nǹkan kan láàrin yín at least ẹni tó ṣe lè ọ̀nà jíjìn ló ló wà you want me to believe now pé Rẹ̀mílẹ́kún ló wà responsible fún ni àbí ó ń ṣe àṣekún. mr ní ìjọ àkọ́kọ́ tó kọ́kọ́ pàdé Rẹ̀mílẹ́kún kí ni mo sọ fún yín mo ní ọ̀rẹ́ mi ni mo ní bá ṣe wà lélẹ̀ yìí nígbà tá a wà nílẹ̀ haúsá a close gan. mo tó sọ fún mi pé ń fẹ́ra yín náà. ṣé mo sọ pé à ń fẹ́ra wa ni wọ́n dúró káìpọ̀ wà ní ilẹ̀ haúsá pẹ̀lú wa kí ló bá ṣe wàá máa kú kẹ́ ẹ̀ ọ̀rẹ́ mi ni o bí mo wá gbé orí mi bí lẹ́sẹ̀ yẹn kò sí big deal nínú ẹ̀ nǹkan tí mo ṣàfẹ́ òun ni kò ṣe fún mi tí yóò bá ṣe fún mi wo ilé yẹn agbóná wàrà agbóná wàrà àtẹ̀mí ànílú ànílú mímú ni ànígbẹ́dùn ra wa. jẹ́ kí wọ́n sọ fún ẹ ṣé orí orúkọ tó ń protect yẹn má bẹ́ẹ̀ bá jẹ́ má bá ẹ látọ̀tẹ̀ délé mo tó ti sọ ní nàìjíríà yìí ò ní rí gbà wọ́n ṣé wọ́n ti mo fẹ́ fún mi o owó mi to the last cover mo fẹ́ gbà rẹ̀mílẹ́kùn kò dé gbọ́dọ̀ kù bẹ́ẹ̀ ni mo sọ. but ṣó dá ẹ lójú pé lóòótọ́ ń gbà tó dé station ò report. mi ò tí ì sọ mo fẹ́ sọ̀rọ̀ ni àmọ́ tẹ́ẹ̀ bá fẹ́ kí n sọ̀rọ̀ ẹ ṣe nǹkan tí mo fẹ́ tí ẹ bá ṣe nǹkan tí mo fẹ́ fún mi orúkọ yín kẹ́ ń protect yẹn máa bàjẹ́ fún yín tèmi nìyẹn. tó bá ti dìsáìdì rẹ̀ ní sí ìgbọ́dọ̀ máa lọ sí kánò pẹ̀lú nàbí báwo. yóò máa lọ kánò báwo kí ló fẹ́ lọ ṣe kánò ṣé láàárọ̀ àná ńgbà tó rẹ ìsọ̀rọ̀ pípé tó bá ti dìsáìdì rẹ̀ ilé ọ̀dọ̀ òun ló ì máa farapamọ́ sí ògbọ́n gbà yẹn. ìyẹn ah. ni kó máa tún bẹ́ẹ̀ lé bàbá oníbọn ló fẹ́ padà sí i ló fẹ́ lọ ṣe yóò níbọn ìbọn báwọn bí ọ̀rẹ́ ẹ̀ láàmú ọ̀nà tàbá tí kò ní àmàmà gbà á káàbọ̀ ẹ̀ṣá kú ọ̀rọ̀ kú ọ̀rọ̀ kú kò tì mí. ọkọ mi dìde dìde dìde ní bàbá yìí. ọkọ mi pẹ̀lẹ́. àwọn anísòro gan-an ṣẹgbẹ́ wọn yìí dókítà ó sọ pé ká dúró but it's like pé bóyá tó fẹ́ fún lóògùn àbí nǹkan kan ṣá mi ò mọ reason ṣùgbọ́n ká dúró. ẹ pẹ̀lẹ́ sà. ẹ kú jókòó ma. ẹ pẹ̀lẹ́ tó bá di next thursday ẹ máa ní láti wá tú àwọn stitches lórí ẹgbẹ́ yẹn so kẹtó nọ́ọ̀sìn máa ní káwọn nọ́ọ̀sì mi fún yín lóògùn. ẹ ṣe o ọlọ́run máa fún yín ṣe é ṣe àmọ́ ẹ dájú lẹ́kọ̀ọ́ yìí o ó èèyàn ṣe yìí kó jẹ́ pé ìbọn lẹ́wọ̀n fi dá sẹ̀rí àtún. dájú kẹ̀sì ò ṣe. adúpẹ́ tó bá jẹ́ pé àyàmú ti gbé bọ̀ fún kọ́ wọ́n á sọ ìkọ́ làbá máa sọ. mo kí yín sà ẹ mo kí yín madam ṣẹ́rí bí ẹ̀ tilẹ̀ bá rẹ̀mílẹ́kún wá síbí ó free láti rìn láti yan fandafanda nínú ilé yìí kó tiẹ̀ wá dísáì kó n fẹ́ kó gbẹrù mu àwọlé akó gbogbo ẹ̀ tí ó sẹ́ni tó máa gbé lọ́wọ́ even kó wá decide bóun fẹ́ continue láti máa gbébi lọ èmi kínní mi lè wà against ẹ̀ nítorí pé kínní bí ó ṣe wà yẹn ọmọ dáadáa ní gbogbo ìgbà tó fi ń bá mi ṣiṣẹ́ àsìkò tó dẹ̀ ń bá mi ṣiṣẹ́ gbogbo business mi ní ìlọsíwájú ni apart from pé kò ń mú kan mọ́kàn ó tún jẹ́ ẹnìkan tí style bá tèmi lọ ìràwọ̀ ẹ̀ bá tèmi lọ business mi ń gòkè ní gbogbo ìgbà tó ń bá mi ṣiṣẹ́ and i cannot be stupid kí wọ́n á sọ pé ọmọ bẹ́ẹ̀ mo fẹ́ fi sọ̀kú rọ́bà síta kó tó ṣẹlẹ̀ àṣemáṣe ni mo lè ti gbọ́ àlàyé ara mi ló gbóná sódì mi ò lajú dáadáa mo rí báyìí báyìí. ṣe nígbà tí ọ̀rẹ́ ẹ̀ tó wá bá wa ní ilẹ̀ haúsá tó ṣe àlàyé gbogbo ọ̀rọ̀ yẹn bí ó ṣe jẹ́ àà ó yà wá lẹ́nu torí àmọ́ nǹkan pé ọ̀rẹ́ ẹ̀ tó wá yẹn kò gbọ́dọ̀ rí tì gbogbo tí yẹn dẹ̀ sọ kò lè sí irọ́ nínú ẹ̀ wọ́n tún máa wá sọ paríparí tó ní wọ́n rí tí ìyàwó ọ̀gá ẹ̀ gbé orílẹ̀ lẹ́sẹ̀ à ó kọjá ààyè lóòótọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo tún wá bá ní ẹnu yín ní ọ̀sán yìí ó tún wá dùn mọ́ wa nú torí mo táwa ṣe dúró tá a ṣe tí ìpadà sílẹ̀ haúsá tẹ́lẹ̀ ni pé nígbà tán lẹ́ ní iṣẹ́ ti tán o kàdé kúkú tẹ̀lé wa ká wá bẹ̀yìn kẹjẹ́ kó kó àwọn ẹrù ẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ẹ̀ tún yà wá lẹ́nu ẹ̀ ṣeun gan madam ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ̀ṣẹ̀ my dear today Rẹ̀mílẹ́kún kò sí problem on my own end ṣé ọ̀rọ̀ mi yé ẹ ọmọ ni ẹ sí mi yes you been very supportive nínú gbogbo iṣẹ́ mi pátápátá ọ̀rẹ́ ni ìwà àti ìyàwó mi jẹ́ èyí tí gẹ́gẹ́ bí ọkùnrin ìtara pé ta bá rí fìrí báyìí kórìí ti gbóná òun ló mú mi má wọlé dáadáa so i'm very sorry. ẹ ṣe o ẹ ṣe ẹ ṣe o ẹ ṣe ẹ wá dùn mí wáìfù mi mú wá sí ilé. ẹ ṣe o gan sa a máa rí yín bá. ṣé kí n pọn ọkọ fún yín nìkan. ẹ jọ̀ọ́ ẹ má bínú sáà ẹ má ní ìlú wo ni mo tún mú yín já sí i arákùnrin tó wà ní fọ́tò lọ́kàn yìí àbúrò yìí ni àbọ̀mọ́ yìí. tí ẹ bá wo photograph yẹn dáadáa ẹ rí i pé ó ti pẹ́ kì í ṣe tuntun mi mọ bọ́n ṣe jà rọ̀dọ̀rọ̀dọ̀ débi tó wọ́n ti ń káàkiri gbogbo nù yàrá tán wàá mú tán wàá gbé sí òkè bíbá ìgbà tí mo wà ní bí ọmọ yìí ni mo yà. ajẹpẹ ti ṣọlọpàá rí òun láti jẹ́ pé mọ̀ mi ń bá yẹn nìyẹn ọlọ́pàá ni mí ní táìmù yẹn. àgbà àwọn jọ ṣe sì sí tó ṣe bá ṣáà. wá sí ìlú kúrò ìlú ilé wọlé dé ṣe gbé yín wá sílé ìlú. Ah, eh, ìlú tí alọ́ngbà yẹn pọ̀ mọ́jọ́dá òka náà forí abúlé ọ̀gbẹ́mi dérí ní gbogbo orílẹ̀-èdè yìí ara gbígbé kiri yẹn gan náà ló mú iṣẹ́ ọlọ́pàá sú mi tí n fi wá establish another business about twelve years ago mo ti fi iṣẹ́ yẹn sílẹ̀ ń gbé wa kiri ni. ní ìlú ilé wọlé dé yìí ìjẹ́ rántí ọmọbìnrin kan tó ń jẹ́ mọ́rẹ́nikẹ́. nípa ti mọ́rẹ́nikẹ́ mọ́rẹ́nikẹ́ àwọn obìnrin tá à ń pàdé káàkiri káàkiri mélòó mo fẹ́ rántí ìgbà yẹn dẹ̀ rí ah, mo ń jùrù <laughs> ah, ẹ mọ̀ ẹ tó fi ìlú ẹ̀ sílẹ̀ tó lọ sí ìlú ọ̀nà jíjìn ọmọ ah, àwọn ọ̀nà tó máa fi nọra <laughs> but this very uh, this particular Mọ́rẹ́nikẹ́ mi lè sọ pàtó pé yàn báyìí ni. ẹ rántí dada mo rẹ́nikẹ́ tó sọ fún yín pé òun lóyún. ẹ̀ tó lóun lóyún fún mi. bẹ́ẹ̀ wá bó ṣe máa ṣoyún. èmi ò ṣẹ́yún mo fẹ́ bímọ ni o. jẹ́ kí n bí ẹ́ ń question kan nígbà tí wọ́n ń ṣe ó ṣe fi ọ̀rọ̀ lọ àwọn tí wọ́n bá ní iwájú kọ́kọ́ ẹ bọ́n ṣe máa ń yanjú ẹ̀ tí wọ́n bá ń sọ pé wọ́n lóyún sìn gbà tó mọ̀ pé òun ò mọ oyún yọ kí ló ń ṣe fún mo ò léyàn kankan ládùúgbò wa tí mo lè fọ̀rọ̀ mi lọ mo ti lóyún kan tó bá máa ṣe sí ní kẹsàn. kí ló ṣe é mo ń bẹ sọ̀rọ̀ tó máa fi ṣagídí oyún ni mo ní mo máa lọ yọ oyún you are talking to a senior police officer for that matter and listen tí o ò bá lọ yọ oyún yẹn máa make sure pé mo jẹ gbogbo ilé yín rún kí tó kù nínú ìlú yìí àníwọ ẹ̀wọ̀n ló máa kú sí máa order àwọn boys mi kọ́ dì pẹ̀lú ẹ mo lè pẹ́ ní rẹ́bẹ̀ mo lè ní ẹ̀yin lẹ́ ń dogun lẹ́nu ìlú yìí ó mọ̀ yẹn àbọ̀ mọ̀ yẹn ṣé o fẹ́ wàhálà mo mo fẹ́ wà la ṣùgbọ́n ẹ ṣàánú mi. ó máa yọ ní àbọ̀ níyọ. Ah. ó máa yọ. bẹ́tà mi ò dẹ̀ ní ten kọ́bọ̀ tí mo fẹ́ fún ẹ wọ ni kò lọ wá solutions sí life rẹ. walk away. ẹranko lóyún fọ́físà idiot. mọ̀rẹ́nìkẹ́ tó lóun lóyún fún mi báyìí nílùú ìrẹ́wọlédè ẹ ti rántí èmi ni mo rẹ́ nìkẹ́. mo rẹ́ nìkẹ́. àdẹ̀fẹ̀ yé mi mọ́kẹ́. oyún ọjọ́ náà òun ni mo fi bí olúwa rẹ̀ mi lẹ́kùn. èèwọ̀. dadi ẹ gbọ́ nǹkan tí mọ́mí sọ tán sí i kò gbọ́ ẹ̀yin kọ́ lẹ bí mi ni. má jẹ́ kí ó yà ẹ́ lẹ́nu sórí bí o ṣe fi etí ẹ̀ gbọ́ lẹ́nu màmá ẹ̀ lẹ́nu ó dùn mọ́ mi mu tí o bá sírú tó ṣẹlẹ̀ yìí o lè má gbọ́ ìtàn yìí láéláé kó wá mọ̀ lẹ́nu màmá ẹ̀ ò gbé ẹ wá láti wá fẹ́ mi ni nígbà yẹn wà bí ọmọ ọdún méjì nígbà tó gbé ẹ e wá fẹ́ mi ṣé wàá rí àwọn àbúrò lẹ́yìn yẹn èmi àwọn saniwa fadérera káyọ̀dé àwọn ọmọ tí èmi dàṣẹ wọn nìyẹn ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ gàǹbarì ni wọ́n ní gàǹbarì ọmọ ẹ rèé oníyàwó mi sọ bẹ́ẹ̀ ló ṣe gbọ́ lẹ́nu yẹ torí obìnrin ló mọ ẹ tó lọ mọ ó gbọ́ á kó yẹ lẹ́nu rẹ̀ mí lẹ́kún bàbá ẹ nìyẹn bí ìyá ẹ ṣe sọ yẹn bàbá ẹ ṣe pé èmi ni mo padà wá di ọlọ́mọ tó tó yìí mo máa sọ bẹ́ẹ̀ ni àdánwò bá ní dẹ́sẹ̀mbà kó má lọ rẹ̀ pín pèlè di january kò dìde tí ẹni ẹ̀dọ́gba dẹ̀ bọ́ láyé ìrètí ọ̀pọ̀lọpọ̀ sì ń bẹ̀rù èmi ni ọlọ́run bá wà pa lẹ́rìn ayọ̀ èmi ọlọ́run pa lẹ́yìn ayọ̀ pẹ̀lú ọmọ tó tó ilé. súnmọ́ bàbá ẹ̀ alágbàtọ́ lásán ni èmi súnmọ́ dájú ẹ̀. ẹ kúlé o ẹ káàbọ̀ ah, olúwa máa ṣe nìyẹn ọlọ́run máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ òkú máa yan olóko wọlé ta ló bàbá tirẹ̀ múlẹ̀ kó parí ìjà. my dear ọmọ bíbí inú mi ni Rẹ̀mílẹ́kùn. wọlé irú ọ̀rọ̀ wo ló sọ jáde lẹ́nu rẹ̀. ọlọ́run ọba ló sọ̀kalẹ̀ tó ṣe ìyanu lẹ́nu ọlọ́run ọba pa mí lẹ́rìn ayọ̀ my dear ó rántí ìgbà tí mo kọ́kọ́ fẹ́ fẹ́ mo pe ẹwọ́ yàrá mo tú gbogbo àṣírí mi fún pátápátá tí mo ní mo ní àjọṣepọ̀ pẹ̀lú obìnrin kan tó di oyún tí mo rìn jìnnà tí mi fojú mi kan mọ́ àmọ́ tí ọ̀rọ̀ jáde pé àfi kí bẹ̀rẹ̀ sí ni máa wá kiri àìlè wá kiri tó jẹ́ pé òun ló sọ mí dẹni tí ò pé tí mi ò dẹ̀ fi bo fún ẹ ẹ wo mi ò pé ẹ ṣínú wẹ́ni níbi ṣe wáyé mi ò pé rárá bó ṣe wà yìí láti ọjọ́ tí mo ti ń fẹ́ mi ò júlú ẹ̀rí ẹ lọ́wọ́ ẹ̀ mo kọ̀ di gẹ̀rẹ́ wú ni mi ò kì í ṣe ọkùnrin I am not a man I am not nítorí wọ́n ní pé ẹni tí mo fún lónìí tí mo sá ó fún mi lépè wọ́n ní kí n bẹ̀rẹ̀ sí ní máa wà kiri mo fi ogún ọdún mo fi ọgbọ́n oṣù mo fi bẹ̀rẹ̀ sí ní wá ọmọdún mi mo lẹ́nu ká yìí kiri mi ò rí ẹ wo títóbi ọlọ́run ọba ní ọjọ́ kan ṣo péré lónìí within the twinkle of an eye ó dẹ̀ fẹ́ sáré ó fi rìn wọlé. Ah! ọlọ́run wọlé ó tiẹ̀ wá dá báyìí ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ sórí láti èní lọ mi ò tún fi ẹnu mi yìí mi fi pè lórúkọ mọ́ bàbá ló jẹ́ sí mi bàbá ọkọ dẹ̀ ló jẹ́ sí mi ṣé owó sí pé mo sọ fún ẹ pé ẹni tó fún mi lóyún yìí ibi tó wà jìnnà irọ́ ni mo bá ń bẹ̀ rẹ̀mí lẹ́kún tó jókòó yìí òun ló fún mi lóyún. olúwa máa ṣe nǹkan olúwa máa tóbi kẹ bàbá máa tóbi yẹyẹ ṣé pé ọmọ mi náà lọmọ tó wà níbí báyìí olúwa ìbò lójú ẹ wọ́n mi lọ́wọ́ ẹ̀rẹ̀ lẹ́kùn mo wọ ẹ̀wá láti èmi lọ mo so yín pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àtàyà kí ọlọ́run kí máa bá yín gbé èṣù oníwọ̀ àárín yín lẹ́yìn tó bá bí eléyìí tán wàá bí bèjì wàá bí bẹ́ẹ̀ta wàá bí bẹ́ẹ̀ tẹ̀lé pẹ̀lú ògo ọlọ́run ọba lókè lọ́dọ̀ tèmi ìṣòro tèmi kan ti dópin ọba tó tóbi jùlọ ó ti sọ ẹkún mi lẹ́nu wọ́n ti ní ọlọ́dún bá ṣe alábàápàdé ọmọbìnrin tó gbọ́wọ́ lé mi lórí tó ṣe àdúrà fún mi ilé ìṣòro ara mi máa lọ ọlọ́jọ́ náà ni máa dẹ́gbẹ́ máa ta pọ́ǹpọ́. gbàgbọ́ fún mi jẹ́ lágbára gbàgbọ́ fún mi jẹ́ kí n lè ṣe fẹ́ ta pọ́ǹpọ́ mo fẹ́ ta pọ́ǹpọ́. babaláwo tó ní kò máa wá mi kiri kò parọ́ fún ẹ àṣírí òótọ́ lọ́rọ̀ àwọn ọmọ rẹ tọ́nítọ́rọ̀ bá pẹ́ á dìtò nígbà tí wọ́n sá lọ tó fi mí sínú ìṣòro ìdí nìyí tèmi náà fi fi ìbínú bu ìpè yíjú ẹ ní ọjọ́ ọ̀kúnlẹ̀ nígbà tí o sì ọkọ̀ tó máa sáré sọ̀tẹ̀ sáré sósì fún mi àmọ́ lẹ́nu olúwa pa mí lẹ́nu lórí olúwa rẹ̀ mí lẹ́kùn ìwọ náà wa wá yáfẹ ẹ pátápátá gbogbo ìbínú tí mo fi géèbù ní ọjọ́ sí mo sọ di àdúrà fún ẹ lẹ́nu wípé ò ní ṣiṣẹ́ wàá bà kọ wàá bà bo ẹ̀mí lẹ́kùn ò ní díẹ̀ yọkàn ní ọ̀dọ̀ ẹ̀ wàá bí méjì gbógun bá ṣe bí wàá bí gbogbo ayẹ tó bá ti wá digi lẹ́nu mo yáfẹ ẹ pátápátá kó bẹ̀rẹ̀ sí ní máa ta a ò ṣe ní jó olúwa pa wá lẹ́rìí ayọ̀ a ò ṣe ní jó.